filling station, while articulated vehicles can use the Oduonelewe junction, Orita Challenge to connect Akala Way by Tasker filling station, both for going and coming traffic. For Oduono Kikiri, small vehicles for going and coming traffic on the Jebode Road are to use the link road that passes through Old Colonial Bridge beside the work area. Articulated vehicles going to or coming from Ijebode should use the Badon Lagos Expressway to connect their way after the work area. Pedestrian crossing has been provided near the construction site sites at both locations. Adequate signages will be installed at strategic locations to caution motorists ahead, while road traffic officials will be on ground to direct traffic round the day. Once again, the bridges at Agara along Akala Way and the Oduono Kekere along Ijebode Road will be blocked for reconstruction from Tuesday, November 21 this year. The works will take about six months. We urge all stakeholders to cooperate with the workers to ensure a successful and timely execution of the project for the benefit of all. IUFMP DB say no to flood. bóyá wá wá mi ò fresh fm tó lápọ́njà bóyá ká gbọ́ fresh fm bóyá tọ́jú òyìnbó bò kájọ́ máa àsìkò ìròyìn àsìkò ó pẹ́ síbẹ̀ bóyá kò pẹ́ síbẹ̀ program. ó yá má yí kúrò Fresh FM one oh five dot nine lọ́tún lọ́tún ó Fresh FM. lọ́tún ni fresh news. lọ́tún lọ́tún ó Fresh FM. ìròyìn ní ajá balẹ̀. lọ́tún lọ́tún ó Fresh FM. lọ́tún ni fresh sport. lọ́tún lọ́tún ó Fresh FM. lọ́tún lọ́tún mà lọ́jọ́ ń yọ. lọ́tún lọ́tún ó Fresh FM. orílẹ̀ dòdò lórí íńtánẹ́ẹ̀tì. lọ́tún lọ́tún ó Fresh káàkiri àgbáyé ni wọ́n ń gbọ́ wa. lọ́tún lọ́tún ó Fresh FM. professionalism nurtured Fresh FM. ìmọ̀ ìjìnlẹ̀ tá ṣe lọ́ṣọ̀ọ́ pẹ̀lú ìrírí. lọ́tún lọ́tún lọ́tún fresh fm. fresh one oh five point nine fm. lọ́tún lọ́tún ó fresh fm. fresh one oh five point nine fm. ẹ kú ojúbọ ajábalẹ̀ tó ti dòde o lórí fresh fm tó kílẹ̀ falafala ẹ kú ojúbọ ajábalẹ̀ tó ti dòde o lórí fresh fm tó kílẹ̀ falafala ògidì ìròyìn sínú àwọn ìwé ìròyìn tó jáde fún tòde o ẹ dákun ẹ wá nǹkan fìdílé ká jíjọ gbọ́. bóyá ká jíjọ gbọ́. fìlà kò dẹ̀ ṣe tá a mi sí. ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí Fresh FM. adúpẹ́ pé ẹ tún ti darapọ̀ mọ́ wa a mọ̀ lóore torí pé ẹ kú ò lórí ìkànnì Fresh FM Fresh FM Nàìjíríà káàkiri àgbáyé pàápàá jùlọ tí headquarters ti ṣe olú iléeṣẹ́ ọ̀hún ti ń bẹ nínú music house yes ẹ káàárọ̀ o ẹ̀yin ọ̀rẹ́ ẹ káàárọ̀ sà ẹ káàárọ̀ mà ẹ káàárọ̀ gbogbo ojúlùmọ̀ Fresh FM nílé lóko tó fi dẹ́yìn odi. ó kọ́ àìgbàgbé ó kọ́ àìgbàgbé ó kọ́ àìgbàgbé bóyá ọmọ tó dókò. bí a bá ń pè é <laughs> yeyeyeyeyeyeyeye ni aa ah, ni aa ah, ó kàn mí mi tó ti ń lù mí <laughs> bí a bá ń lọ sí nígbà wọn ni bí a bá ń re oko ni ọmọ pa àwọn kan ti síwájú bóyá àwa tí àwa ń bọ̀ lẹ́yìn àwọn tó ti síwájú wa tí wọ́n ti lọ sí ọwọ́ iwájú àwọn ti wọ ah. ẹbọ àkàgàkọ́ wa jẹ́ eh, bí ọ̀nà oko tá a ti lọ rí àwa eh, fẹ́ bàbá wa dé àwa fẹ́ hu síra wa láti mọ̀ pé ṣé lámọ̀rin ti dóko ó ní tí wọ́n ṣeun gbèsè mi ó gbèsè mi ó òun náà àkọ́tọ́ òun náà bá ti dáhùn pé ó ti dé ó ti dé ó tún wá oh, ah, oh my my ó tún wá ní nǹkan kan tí a tún máa ń ṣe nígbà ìmúrántí ní kékeré ńgbà náà ẹ̀yìn báwọn kan ti bá ti lọ ń wájú àwọn ò já ewé wọ́n wàá máa já ewé sí ọ̀nà ibi àgbàre so ewé jíjáun làwọn ò máa máa tẹ̀lé hmm. ok àpàbí ni sọmọ pé tá a bá fẹ́ yàtọ̀ náà bá yà ń gbọ́ ọgbà mí gan a máa mú kókó a máa so. bẹ́ẹ̀ ni mo <laughs> bí mo yà sí ibi ni tàbí mo ń ṣèyọnú gbó. bẹ́ẹ̀ ni ah oh my my ara àwọn nǹkan tí a tún máa ń ṣe lóko nígbà wọn ni. ṣó jàmàlà nínú porori àwọn bíi àlàfo tó wà nínú àpáta tó dàbí abọ́n ojú olóòtúrò ah, kábíyèsí ọlọ́run. ọmọ pé ríroko tiwa ń gbà náà hmm. ìjídóko ni bíi kéèyàn kúrò nílé ní aago mẹ́rin àbọ̀ bẹ́ẹ̀ ni aago mẹ́rin àbọ̀ kóòrùn tó gbé dán gbórí báyìí bẹ́ẹ̀ ni aláàtì aago mẹ́rin àbọ̀ àwa máa lọ àwa máa lọ sọwárí bàbá ti fẹ́ wọ ta fẹ́ wọ kó báyìí ọmọ pé ení ni àwa mẹ àgbọn ení ni àwa <laughs> ṣe àkànjá <laughs> igi ṣẹ́gi lára àbí ṣá ewé branch ewé branch igi rárá a fi gbọ́n ẹni ni ẹni ni five five five five five five five five ìgbà èmi kéré gan-an hmm. gan-an tí mo máa ń tẹ̀ mọ́ pé kí ló dé tí mọ̀ mi ń lu igbó mm. báyìí yọ̀rọ̀ pé kò ní yé èyí kí ló dé tí wọ́n fi pọ̀ pa lùgbó àti wọ́n ń gbọ́n ẹni nìní torí bó bá kàyàn lára àrẹ èèyàn ṣẹ́gìrì nù ọyẹ burúkú burúkú ah ó ga o àwa náà rèé àwa náà rèé o ojú tó rí ti fídíò fọ àṣírí ló ń dúró fún. hallelujah adúpẹ́ àwọn ìwé mẹ́rin la kó wa fún yín o torí yín ni o a kó the nation níbi tá a ti máa mú ìròyìn nation wa lọ́lọ́kan ọ̀jọ̀kan wá sí ètí gbọ̀nyìn Nigerian Tribune The Punch àti Vanguard gbogbo tí a mú wá ní ìwé ìròyìn. tó ń pè létò òṣèlú ìjọba àwarawa wọ́n ń fún múurun wájú wọ́n sì ń fún pẹ̀lú tìpàkọ́ ni. kàbíyèsè ìròyìn kan rèé gàdàgbà gàdàgbà ní ọkọ̀ síta gbangba punch fún tòní tí ń pè abẹ́ẹ̀rí nǹkan nílùú àrírèmọ̀ṣe bí wọ́n rán agbèfọ́ba ńṣẹ́ tí wọ́n rán lẹ́yìn yóò pọ́n la hmm. wọ́n ní wàhálà covid nineteen tó bá àgbáyé tí nàìjíríà náà fi mú kó ń bẹ̀. àwọn kan máa dọlọ́rọ̀ láti bẹ̀. àwọn sọ bẹ́ẹ̀ pé àwọn kan ti padà sọra wọn dọlọ́lá ọlọ́lá ń bẹ̀ abatẹ four forty seven billion four hundred and forty seven billion hmm. naira eléyìí tí wọ́n yà kalẹ̀ fún covid nineteen wọ́n ti ránṣẹ́ o pé àwọn tọ́jẹ̀ṣẹ́bì nídìí owó iléeṣẹ́ lájọ-lájọ lábẹ́ ìjọba bíi mẹ́tàlé ní ọgọ́rin eighty three àwọn agencies ni wọ́n ní kọ́ wá sọ tẹnu wọn ìròyìn yẹn ni pé ah èyí ó ga ọ n ò lè rán èèyàn ṣẹ́ ní apá bíi kí ọmọ tiẹ̀ tún ránṣẹ́ pé èèyàn lè tà pé ó ṣá ó ṣá anumọ gbọ́dọ̀ nulẹ̀ làwọn náà fọ̀rọ̀ ṣe ẹ múra sí i. èmi ò díje dupò gómìnà o nínú ètò òdìbò lọ́dún tó ń bọ̀ bí ẹni tí í ṣe igbákejì Godwin Obaseki bó ṣe ń fọn rere rèé o yípe ètò òdìbò sípò gómìnà lọ́dún tó ń bọ̀ èmi wà lára àwọn tí ó díje dupò lágbọ́rọ̀ lọ́n ń sì wọlé torí mo mojú ògún mo lè pa bínrè. ọ̀rọ̀ tí Ọbásanjọ́ sọ nípa ìjọba alágbádá Nàìjíríà iléeṣẹ́ ààrẹ presidency inú wọn ò dùn lórí ọ̀rọ̀ ọ̀hún kódà iléeṣẹ́ ààrẹ fún mú pọ̀ lórí ọ̀rọ̀ tí Ọbásanjọ́ sọ bó bá ti gbọ́ tí wọ́n ní presidency mm. films mm. ó fún mú pọ̀ ní <laughs> ó films ó fún mú pọ̀. Mm. lórí ayọnikú òǹpò ayọnikú òǹpò Akérédolú àtayédatiwa àwọn alátìlẹyìn igun méjèèjì wọ́n ti bẹ̀rẹ̀ sí í fẹ̀hónú hàn o wọ́n sì ń sọ ọdún mọ́ ẹ pé <laughs> ní ìpínlẹ̀ Ondo yìí èdè ṣeéṣe kó má gbẹ́lẹ̀yọ̀ kára lè má ṣetán àti gbóhùn ara oko torí a fi ẹ̀hónú hàn àtigun kínní àtigun kejì ìgbà tílé aṣòfin ìpínlẹ̀ náà wá gbé ọ̀rọ̀ ipa ayọ̀ gbákejì gómìnà kó òun pòrè ilé ẹjọ́ wọn ní ilé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn tí wọ́n tó dé ńṣe ni wọ́n mú ẹjọ́ wọn wọ́n dànù ti kété pé pé ilé aṣòfin hmm. ó dàbẹ̀ ni pé àìníṣẹ́ lọ́wọ́ ó ń yọ yín lẹ́nu á hmm. sì wáṣẹ́ fún yín. kàbí ẹ ṣe ẹyin ní ìta gbangba ìwé ìròyìn Vanguard fún ti ọ̀rọ̀ òní a ìròyìn ń bẹ lójú náà àti mú ọrọ̀ ajé Nàìjíríà bọ̀ padà sípò economic recovery wa àwùjọ àwọn olóòtú ìwé ìròyìn wọn ni wọ́n rọ ìjọba àpapọ̀ pé kí wọ́n dákun kí wọ́n mú àdínkù bá orí tí ń ta ọmọ nàìjíríà àti bọ́kàn ọmọ nàìjíríà ò ṣe balẹ̀ nínú hílà hílò yìí mhm. kí wọ́n má dínkù bá ìròyìn ẹ ló ṣe ń hùn bó ṣe sọ ẹ̀kúnrẹ́rẹ́ ń bọ̀. owó ìrànwọ́ tá a yọ kúrò lórí owó epo lóṣooṣù báyìí owó tá à ń rí ó lé ní tírílíọ̀nù kan owó náírà ó wá ń jẹ́ kí abala ti bẹ̀ ń ká máa rí owó òun fi di àwọn nǹkan gidi míì mọ́lẹ̀ Wálé Ẹ̀dùn ló sọ̀rọ̀ àmọ́ Tinubu wá wí tiẹ̀ o ó ní a ti ké sílẹ̀ Jámánì àtàwọn olùdáṣẹ́sílẹ̀ ẹbẹ̀ tòun tàwọn ìkan àkùgbò míì pé ẹ máa bọ̀ lórílẹ̀‐èdè nàìjíríà hmm. ẹ wá dókòwò aláwọn tí ó bá ń ṣiṣẹ́ pọ̀ tẹ́sí rí èrè gọbọ iṣẹ́ wá rí àdìpẹ̀lẹ̀ owó rí hmm. ẹ mú kúrò lọ́rọ̀ tiwa. Hmm. kàbíyèsí ìròyìn tí ọkàn náà ń bẹ ní ìta gbangba Vanguard fún tòní o tó ní ṣe pẹ̀lú subsidy nàìjíríà ń rí owó nípa hmm. bá a ti ṣe yọ subsidy láti gbà yìí àbàtẹ one trillion naira tó ọkà jáde hàn ẹ̀dùn ló mú ìròyìn tó dùn nípa orílẹ̀-èdè nàìjíríà òun ló mú síta ìròyìn ọ̀hún ẹ máa gbọ́ ní ẹ̀kúnrẹ́rẹ́. bákan náà ẹ̀wẹ̀ lójú ewé kínní ìwé ìròyìn ti Nigerian Tribune APC yóò gbàṣàkóso ilé ìgbìmọ̀ asòfin ní ìpínlẹ̀ Plateau látọwọ́ PDP bẹ́ẹ̀ bá gbàgbé pé wọ́n ṣẹ̀ lé ẹni tí í ṣe gómìnà wọn kúrò lórípò ni pé ìgbà tí wọ́n fi dìbò abẹ́nú tí wọ́n fà kalẹ̀ gẹ́gẹ́ bí ọmọ òye ìbò ẹgbẹ́ ló yẹ kó kọ́ ṣáájú kí wọ́n tó fà kalẹ̀ wọn ò dìbò ẹgbẹ́ yìí ṣe ni wọ́n lọ fa gángádì góńgò. LP mm, mm, mm. ti sọ̀rọ̀ àsìkò tó tó yẹ aṣàtúntò fẹ́tò òṣèlú nàìjíríà o ẹjẹ́ àtún agbo òṣèlú nàìjíríà tó ìta gbangba Vanguard fún tòórọ̀ yìí ọdún tẹ́lẹ̀ fi kún ọdún tí àwọn ọlọ́pàá ó máa lò lẹ́nu iléeṣẹ́ ọba kan tó máa fẹ̀yìntì ọ̀rọ̀ ọ̀hún kò tí ì jọra wọn tó a sì ń jọ sọ́tún à ń jọ sósìn ni ká tó mọbi tí a gbé ẹrù náà kà kó má bà wá dẹ̀yìn dohun àbámọ̀ ọ̀rọ̀ yìí ló ń jáde láti ojú ewé kínní ìwé ìròyìn ti The Nation tó jáde lónìí ilé ẹjọ́ kò tẹ́mi wọn ti sọ ọdún mọ́ ẹ pé o ní ìpínlẹ̀ Benue ṣẹ́rí Alia òun gangan ni gómìnà o òun ni ojúlówó gómìnà ní ìpínlẹ̀ Benue ẹ má jẹ́ kán fojú pòjó fún ẹ sì má jẹ́ kán gbèrú látẹ̀yìn ìdájọ́ rèé tó wá láti ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn lórí ọ̀rọ̀ rẹ̀. kábíyèsí ìròyìn kan rèé tí ó gbé ẹbọ kàǹkàtì kagúnláyà <laughs> tó gbé bóde ìròyìn ẹni pé ọ̀ka ìláyà ọmọ òdua ogun tí ò jẹ́ ewé ẹ̀ lókù kan onídàájọ́ ilé ẹjọ́ ní Èkó ti ní ẹ wò ẹ̀yin tẹ́ ẹ máa ń gbóògùn wá sí kóòtù. Wow ẹ̀yìn ó tó gẹ o ẹ yéé gbé oògùn abẹnú gọ̀ǹgọ̀ wọ inú kóòtù mọ́ <laughs> bàbá tí ń dájọ́ ìròyìn yẹn. bóyá náà ló dín afẹ́fà sí ní. ogun rẹ o ná jújú. ogun <laughs> kọ́ o ogun kọ́. lójú ewé kínní ìwé ìròyìn Nigerian Tribune àwọn ọmọ kéékèèké ìyún àwọn ọmọ wẹrẹ lórílẹ̀‐èdè wa Nàìjíríà tó ń lọ bíi mílíọ̀nù àádọ́fà one hundred and ten million children ní Nàìjíríà ń ló ṣeé ṣe kí ìṣẹ́ àti òṣì kó nawọ́ gan báyìí kó sì wọ́ mọ́dọ̀ wọ́n ní àyípadà tí ń débọ̀ ojú ọjọ́ àti ọ̀rọ̀ gbogbo tó ń ṣẹlẹ̀ láyìíká àtàyídà wa ló ń fa sábàbí o tó bá sì ti ba àwọn òbí wọn hmm. dájú ṣáká hmm. yóò kan ọmọ hmm. ọlọ́run wàá là wá ń bẹ̀ o ṣàánú wa o oh. ọbaṣẹ́kì wọ́n ní yóò ṣáájú ìpínlẹ̀ delta yóò tẹ̀lé ondo yóò tẹ̀lé èkìtì yóò tẹ̀lé wọ́n fẹ́ lọ bá àwọn àjọ tó ń rí sí ètò ìpínnáká wọ́n fẹ́ lọ bá wọn sọ̀rọ̀ yìí pé ẹja yanjú àwọ̀ tí ń bẹ láàrin wa hmm. nǹkan ń ṣe á ètò ọrọ̀ ajé wa òjòjò ti ń ṣe o. Hmm. ọwọ́ tẹ àwọn ọmọ tí mo ń ṣayé aláyé di yáúyáú hmm. ọgbọ̀n nínú àwọn ọmọ yahoo eh, ni ọwọ́ bà ní Anambra ìròyìn yẹn pé ìyá ojú ìwé kẹfà Vanguard fún tòórọ̀ yìí o ọ̀dà ẹja dákan ká lọ sí òkè ọjà lọ́hùn nígbà tá a bá padà dé àgàdà ó ṣe bẹ́ẹ̀ yóò dàrú ikán tẹ̀rí yóò ṣe bẹ́ẹ̀ yóò faṣọ ọ̀sán ìmú níbi táwọn kan ti ń lu tíìmù kan ní mẹ́rìnlá sí òdo France àti Jibra wọ́n ní orílẹ̀-èdè Nàìjíríà ìtàn wo lẹ́yìn fẹ́ máa sọ o lágbọ́nrin tàrí ìdárayá. ẹyin ara àtàntẹ́ sọ ẹ ń tọ̀ mí pẹ̀lú àwọn ọmọ inú yín. NFF ti jẹ́wọ́ pé ẹ ò ẹ ní kálí fẹsẹ̀ rè kálí fẹsẹ̀ rè bá a lówó tá a fi lé e. kí ni ìtumọ̀ yẹn kò yé mi. ọmọ pé tí wọ́n bá gbaṣẹ́ lọ́wọ́ kóòṣì kan mo gbà á mo <laughs> gbaṣẹ́ lọ́wọ́ kóòṣì o ti agreement tó wà láàrin eh, eh. o ti kọlù o sì sanwó tanran agreement. Okay ó sì mọ̀ pé owó mọ̀dámọ̀dá lè tẹ́ fi ń san sálárì sálárì oh. rẹ̀ tẹ́ ń san fún tẹ́lẹ̀ náà owó oṣù ẹ̀ ẹ ti gé e ah. ńgbà ẹ sì gé òun náà sọ̀rọ̀ ó sì dákẹ́. Ah. Ah. ok ọmọ fẹ bẹ́ẹ̀ ó kàṣà ìmọ̀ pé àbí aya bẹ́ẹ̀ ọmọ fẹ́ bẹ́ẹ̀ náà ni ó padà bí. ẹgbẹ́ tí ó bá ṣe òwò àlè yọlẹ̀ ni. Mm, ah. àjọ NFF ti kégbe síta ẹ gbà wá o a ti pẹ̀sẹ́rò bá a fẹ́ lè gan ah. kò sówó ta kò sówó lẹ̀ tá a fi lè ẹ jẹ́ a lọ sí ojú ọjà. ẹ lè tọ́ bọ sọ́bsidì. ẹ yọrọ sọ́bsidì òní. àjà balẹ̀ àjà balẹ̀. pẹ́ẹ́bà ara ríro kò sí mọ́ àwọn ká ti sá lọ àrùn mọ́lẹ́gùn ẹ̀yìn dídùn làkúrẹ́ ìgbé wọ́n ti lọ́ọ́ wá bí wọ́n Kala o lè pé bàmù rẹ̀ àtòrà dáadáa. kòkó kò lára ọ̀tá le. gbéra ńlẹ̀ kò dìde. kára o lè pè ń ban. àtòrà wọ̀ àtòrà pẹ̀sẹ̀ àtòrà dáadáa. kegun tó kegun náà. kára ya gágá. ara ń ronú tẹ́lẹ̀ kò ronú mọ́. nọ́ìlà mo fi tó baálé mi létí bí a ṣe bẹ̀rẹ̀ sí ní sin adìẹ nọ́ìlà nìyẹn èmi ni tí ní tòótọ́ láìpẹ́ ọjọ́ ìyàtọ̀ hàn àǹfààní jabua ló wà nínú sísin adìẹ yìí sísin adìẹ nọ́ìlà fi mí lọ́kàn balẹ̀ àwọn adìẹ mi ò kì í kú bíi ti tẹ́lẹ̀ adìẹ nọ́ìlà ò kì í déédéé ṣe àìsàn bí àwọn adìẹ yòókù adìẹ nọ́ìlà rọrùn láti sìn t nítorí pé àyíká ilé ni wọ́n wà wọ́n sì lè jẹ oúnjẹ àjẹkù ìdílé ṣé ti èrè tabuwa tí mò ń jẹ ni ká sọ ni àbí ẹyin tí mò ń rí tà lóòrèkóòrè ni ká wí kódà mo ràn bálẹ̀ mi lọ́wọ́ pẹ̀lú ríra àwọn nǹkan díẹ̀díẹ̀ tí ẹbí wa nílò yàtọ̀ sí owó tí mò ń rí lórí sísin nọ́ìlà mo tún jèrè ìlera tó péye èmi àti àwọn ẹbí mi jẹ ẹyin àti adìẹ lóòrèkóòrè láì òwò mi lára. dàbí àṣàkẹ́ ra nọ́ìlà ta nọ́ìlà jẹ adìẹ àti ẹyin nọ́ìlà. láti rí ojúlówó adìẹ nọ́ìlà rà á láti ilé iṣẹ́ amọ̀ cibra archery fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé pé zero seven zero zero six zero 000-600 na as man pass man na im hotel pass hotel o oh, no be for mouth academy suit na industry leader for hotel business for naija academy suit no dey carry last for better better facilities wey dey put us for top position apart from world class suits and rooms wey get free wi-fi our olympic size swimming pool na baba large parking space dey our food dey delicious we staff na professional to the core for academy suits our security dey tight with armed security personnel and the CCTV cameras for surveillance. We get ogbonge event centers plus include conference halls. My people, na quiet and serene environment Academy Suit today. dey o. Come check us out now. Academy Suit dey Ososami Road, Okeado and the Old Ife Road for Ibadan. Another branch dey Abeokuta for Ogun State. Taliwaya na 080 9293 0000 ẹ̀yìn ọ̀rẹ́ ó dàbí pásọ dúdú làwọn agbábọ́ọ̀lù Chelsea wọ̀ lánàá. àà níbo. ó láti bí ọjọ́ mélòó kan mọ̀ ní tẹlifíṣàn mi ò ti yọ kọ́lọ̀ mọ́ black and white ní so ǹbá ti lọ́ra mi ṣùgbọ́n sapa ò gbé mi. sapa bíi ibo o. ò tí ì gbọ́n pa Solat Black Friday ni Solar Electronics Black Friday lọ́dún tá a wà yìí solat electronics black friday ò mú kékeré kàǹkà hẹ̀rìmọ̀ ni tí wọ́n gbé ká yín mọ́ solat black friday ń lọ lọ́wọ́lọ́wọ́ ọmọ gọ́rẹ́ thirty two inches television fún sixty thousand naira forty three inches smart tv ní one hundred and thirty five thousand blender ní twenty thousand Fanu eighteen inches ní twenty nine thousand àti sixteen inches ní nineteen thousand àtọ̀pọ̀ àwọn ọjà amúnú ẹni dùn fún black friday tí ń lọ lọ́wọ́ solat electronics nìkan ni ẹgbọ́ kan kú òǹbò mi ẹ mọ̀ lọ tààrà sí solar telecoms and solar electronics wọ́n wà ní wo road wọ́n ń bẹ ní mọ́kọ́lọ́ roundabout bẹ́ẹ̀ ni ń ní challenge wọ́n wà ní palms mall bákan náà ni wọ́n wà ní yàgànkú ní dùgbẹ̀ ìwọ náà lọ mú electronics tàbí àwọn fóònù tiẹ̀ fún owó tí ò gbóni lápá wọ́n jẹ́ kẹ́mù kérésì tí ń jáde láwọn ilé ìtajà wa fò ooru ó pọ̀ pọ̀ pọ̀ lẹ̀ ní solar telecoms and electronics black friday n tó dáa tó rẹwà tọ́ sí ọ nínú oṣù kọkànlá november yìí ó yẹ jẹ́ káyọ̀ tẹ́wọ́ gbari ayọ̀ kàǹkà yìí o látọ̀dọ̀ làmìlaka iléeṣẹ́ tó ń pèsè ilé gbé fọmọ nàìjíríà. design bricks homes and properties là ń pèrè ẹ̀ ó one two three àti ṣíṣọ́ lójú ẹ̀ ilẹ̀ àlùbáríkà lágbègbè tó yáàyè London Villa Estate rẹ o. apẹtẹ ológun ẹ̀yìn road ló wà. nínú àyíká tá a ti pèsè oríṣiríṣi àwọn nǹkan amáyédẹrùn sí ẹlẹtírísítì àti sólà street light tó ń tàn yín yín yín ọ̀nà tí wọ́n ti dọ̀dà sí borehole fence àti security tó dájú. London Villa with London experience tètè dìde fúyà máa bọ̀ kó wá yọlẹ̀ tiẹ̀ pẹ̀lú three hundred thousand naira promo price tá a fi já London Villa Estate nínú ọ̀rá lóṣù November yìí kódà òun láǹfààní àti kọ́kọ́ mójú ẹ̀ débẹ̀ kó tó sanwó ẹni bá tún sanwó tiẹ̀ lẹ́ẹ̀kan yóò jàǹfààní odidi àpò sìmẹ́ǹtì márùn ọ̀hún tó fi mọ́ àwọn gbàǹkangbè ẹ̀bùn àgbérelé bíi DSTV GoTV àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tètè lọ ra tiẹ̀ kóṣù yìí ó tó parí o. kàn sí ọ́fíìsì Design Bricks tó wà ní Iwo Road àti Bódìjà pè wọ́n sórí zero nine zero three nine three seven five one one zero. wàá ra lẹ́tì ẹ London Villa Estate ti Design Bricks àjọṣọ àti àdéhùn bẹ́ẹ̀ o. of mercy district headquarter ọlọ́run nínú ayé pásítọ̀ ẹ̀sáyà wọn alárí jẹ́bi ọmọ wòlíì yóò tún ṣiṣẹ́ agbára mercy and justify àánú ìdáláre la kò rí eléyìí o. bẹ̀rẹ̀ ní dídí aago méjì ọ̀sán ẹgbẹ̀rún méjì náírà ló ń wọlé gbogbogbò ìjókòó ọlọ́lá lẹgbẹ̀rún mẹ́wàá náírà omidan tó rẹwà jùlọ nípìnlẹ̀ ọ̀yọ́ ti twenty twenty three agbátẹrù ìpolongo tiwantiwa one zero six point five fm fresh fm ìbàdàn àti blast ninety eight point three fm. ọdún ti ń jó gbogbo ogun túútú. ìwọ ni kò dìde fúyà kó o máa bọ̀ ní fire revival twenty twenty three tó ń lọ lọ́wọ́ ní christ revival miracle church kremlin akuri nítorí olúwa yóò ṣe òun ńlá dìde fúyà kó o wá gbàdúrà àwọn èèyàn ti kóre ní kẹ̀tíkẹ̀tì nínú àdúrà tó gbóná jẹjẹ wọ́n fi iná ẹ̀mí mímọ́ pa tuntun tó ní òun ò ní jẹ́ kó o fògo tuntun parí ọdún lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ rẹ́fẹ̀núà adéọ̀sùn rẹ́fẹ̀n gbẹ̀ngà kòtìlá pásítọ̀ ayọ̀ àtọ̀pọ̀ lórí ẹ̀mí ó ti bẹ̀rẹ̀ láti november nineteen yóò parí ní november twenty six aago mẹ́sàn-án wúrọ̀ àtàgọ́ mẹ́rin ìrọ̀lẹ́ nìsọjí lọ́jọ́ kọ̀ọ̀kan kí á pàdé ní rose revival miracle church number seven pf ọwọ́ crescent lẹ́yìn st louis college mọ̀lẹ́tẹ̀ ìbàdàn ìyìn àtọ́pẹ́ láfi ṣàṣekágbá ẹ̀ ní november twenty six six laago mẹ́sàn-án òwúrọ̀ olùgbàlejò reverend pf àti reverend mrs co ọwá orinla dúró dè ọ́ ìwọ ni kò wá. achievers university calling. The National Universities Commission recently gave approval to Achievers University of Wawundo State to run new undergraduate programs. Applications are therefore invited from qualified candidates for admissions to these new programs for the 2023-2024 academic session. Medicine and surgery, pharmacy, physiotherapy, health information science, procurement management, banking and finance, remote sensing and geoscience information system, guidance and counseling, library and information science, chemistry education, and biology education. Admission into other undergraduate programs in the universities, colleges of engineering and technology, law, natural and applied sciences, social and management sciences, and faculty of health sciences is still going on. Candidates can apply for supplementary admission by visiting www.achievers.edu.ng or by obtaining the forms at the university. Screening of candidates comes up on Saturday, November 25, 2023 at Achievers High School, Kilometer 2 off Arulogun Road, Ojo, Ibadan, Oyo State by 10 a.m please call 0813 459 1733 0806 878 6225. òní májẹ̀mú àlàáfíà tún ti dé lákọ̀tún lọ́dún yìí nínú ìpàdé ẹlẹ́ẹ̀kan lọ́dún festival of peace ọjọ́ méje gbáko ni ìpàdé àdúrà yìí yóò fi wáyé pápá àṣẹrẹ CAC primary school abirin ìkòyí láti máa pàdé lọ́jọ́ méjèèje olúwa tó ń gbénu prophet jeremiah olùtọ́pẹ́ adéyẹmọ sọ pé òun fẹ́ fún gbogbo ènìyàn lórúkọ tuntun àgàn aláìníṣẹ́ ológun ọjọ́ pípẹ́ bẹ̀rẹ̀ lọ́jọ́ sunday ọjọ́ kọkàndínlógún sí ọjọ́ friday ọjọ́ kẹrìnlélógún oṣù kọkànlá ọdún yìí ìpàdé àárọ̀ àti ìsọjí ni o aago mẹ́fà kùtù nípàdé tààrọ̀ aago mẹ́rin àbọ̀rọ̀ lẹ́nìí ìsọjí ọjọ́ friday tó tó parí ní sóòru láago mẹ́sàn-án alẹ́ ọ̀pọ̀ àwọn olórin àtìránṣẹ́ ọlọ́run ló ń bọ̀ pásítọ̀ solomon ogunwálé pásítọ̀ sam adésóyè prọfẹ̀t adé olóyèdé prọfẹ̀t timothy ayọ̀ọ́lá prọfẹ̀t dr christian olú olúwàwùmí prọfẹ̀t sam olú alọ́bàbà adámimógo seun praise ọ̀dúnmúráyọ̀ ilésanmi ọ̀pẹ alágbàwí àti kẹ́mi riobof olùgbàlejò àgbà ní pásítọ̀ ihò alálàdé csc òkè ọ̀ṣun dcc superintendent ẹni tí olúwa fún. siska ayetan director broadcast monitoring national broadcasting commission mrs susan obi director public affairs national Broadcasting Commission. Some of the paper discussants are Tung Okewale Shonaya, Edmond Obilo, Ambrose Shomide, Femi Adefila, and a host of others. Attendance is free. Forum convener Yemi Shonde says, Come, come on, come all. bíbélì wípé nígbà tí jésù rí ọ̀pọ̀ ènìyàn ó gun orí òkè lọ ọ̀rẹ́ ǹjẹ́ o ti gbá nípa orí òkè gbàgà yanu tá a tọwọ́ ìjọ be prepared evangelical gbé kalẹ̀ sí olúlé ìjọsìn wa lẹ́yìn ìbàdàn grammar school odò ọba tó sí mọ̀lẹ́tẹ́ ń bàdàn orí òkè gbàgà yanu ibẹ̀ ni ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ti rí tiwọn ṣe ìyanu ni kéèyàn di àtòbí ìyanu ni kéèyàn dọ́mọ gbàlà níbẹ̀ ni àwọn tó kọ́kọ́ wọ ìjọba ọlọ́run àti òdodo rẹ̀ ti ń gba èyí tó kù lọ́dọ̀ ọlọ́run kí ló kù ọlá ògo ìbùkún àṣeyọrí bíborí ogun aṣògo dàgàn bíbọ́láwọ́ kòkó ayé bó o ti rí láìsí àwáwí ìwọ náà má bọ ẹ̀jẹ̀ jésù yọ fún ọmọ láúláú tó sì gba ìyanu rẹ táǹkẹ́ gbogbo ọjọ́ wẹ́dẹ̀sì ọ̀sọ̀ọ̀sẹ̀ ló máa ń wáyé o tí wẹ́ẹ̀sì ọ̀sẹ̀ yìí máa lágbára ẹni tó níjọba yóò bí ìjọba sàtánì wólulẹ̀ kánábùsẹ̀ bẹ̀rẹ̀ aago mẹ́sàn-án òwúrọ̀ ọ̀pọ̀ àwọn àránṣẹ́ ọlọ́run alààyè ni wọ́n bọ̀ o tẹ̀ máwọn olórin ẹ̀mí tí wọn kì í kọ̀kọ́ kúkọ̀ lábẹ́ fòróyìn bàbá wa olùgbàlejò apọ̀sù jósù àdàpọ̀jọ́ jẹ́nà zero zero three three four four five one two one ní pìpìpì evangelical church lẹ́yìn ìbàdàn grammar school odò ọba tó sì mọ̀lẹ́tẹ̀ ń bàdàn láàárọ̀ wẹ́ẹ̀sì ọ̀sẹ̀ yìí àdúrà orí òkè gbọ̀ngàn ìyanu balẹ̀. ajá balẹ̀. ajá balẹ̀ bẹ̀rẹ̀ ní rẹpẹtẹ. ó gàgùn ṣe mẹ́díkà kó tó máa gba àwọn ọmọ ńgbà mi. tọ ẹyin ìwé iye iye fẹnu yabi tí ọyẹ ọyà ń tiẹ. ṣé lórí ọ̀rọ̀ òbùkún. ó ṣá fìbọ̀dà ńlẹ̀ ń tiẹ o ọba ti gbọ́ ah, yorùbá ó fìbọ̀dà ńlẹ̀ kí ni wọ́n ti fẹ́ sí wọn. Odip oh, hmm. all right ẹyin ó fẹ́ ṣe transfer <clears throat> àbí o fẹ́ subscribe látòrí àkáǹtì ẹ mm-hmm. látòrí internet banking rẹ <coughs> app ẹ o fẹ́ ṣe o fẹ́ ṣe shadvat ló fẹ́ ṣe mọ̀ ń bọ̀ o no ni mọ̀ ń bọ̀ o o fẹ́ ṣe o fẹ́ o fẹ́ recharge látòrí àkáǹtì ẹ o fẹ́ recharge five hundred naira ó wá bọ́ sí five thousand. experience ọ̀rẹ́ mi kò dáa. what do you o dẹ̀ ní five thousand six hundred lákàntì o ti wá subscribe five thousand. ìjọ yẹn ìjọ yẹn sorírò àsìkò bá yẹn nẹ́tíwọ̀kì tí wọn kò ń ṣe yamayama lásìkò yẹn. a sáré lọ fi fi ní ọjọ́ kan bí mo ṣe lọ recharge two thousand naira nìyẹn sórí phone. wọn ò wá wọn ò fún mi mo jẹ́ ó ṣe díẹ̀ sí mo tún ṣe lẹ́ẹ̀kejì wọn ò fún mi mo ṣe lẹ́ẹ̀kẹta wọn ò fún mi mo wá ṣe one thousand naira lẹ́yìn ẹ̀ guess what eh. gbogbo nǹkan tí mo ṣe mo ṣe ní nǹkan bíi aago mẹ́fà kọjá nírọ̀lẹ́ ni o eh. ìgbà tó máa di ìdájọ́ ọjọ́ kejì báyìí mo ṣáà ń receive alert kankankankankan mo wò pé ta ni mo ṣe ìgbà mo rí gbogbo ẹ̀ ah. ó wá bọ́ sí ọjọ́ ajé monday mo wá bẹ̀rẹ̀ sí bọ́lá fẹ́fẹ́ nígbà tí ọ̀gá apá ṣe tán tán wá rí mi wọ́n ní pẹ̀lẹ́ o wọ́n fi iná gbé ẹ mo gbọ́ tó ń tu lórí afẹ́fẹ́ wọ́n fi nǹkan ṣe mí ọ̀rẹ́ wa kan náà ló fẹ́ subscribe ná fún ìyàwó ẹ̀ ńlé àti kíní tán máa ń wò kí n má polówó oyún eh. ẹ̀ máa ń fi hàn tẹ wọn hmm. tv pẹ̀lú ó wá parọ́ fúnyàwó ẹ̀ pé òun ti ṣe pé network ni ò dáa nẹ́tíwọ̀kì ni ò dáa <laughs> níbi tó wá gbé ṣe wọ́nrọ̀wọ̀nrọ̀wọ̀nrọ̀ one thousand naira ló fẹ́ tẹ̀ ó ti fòdó kan kù recharge card àfi wì lórí fóònù ẹ̀ ó dẹ̀ di twelve thousand lọ́wọ́. hallelujah ọmọ tí technology ayé ìsẹ̀yìn bí <laughs> ara tí èèyàn mọ̀ fi ṣe hmm. ìfigbára nu ọ̀fẹ́ subscribe ọ̀fẹ́ recharge two thousand naira hmm. ó wá ṣe mistake tẹ̀ two hundred thousand naira o ah. fẹ́ recharge two thousand ẹ̀yin fast fẹ́. ẹgbà ni o hmm. gbogbo ìgbìyànjú látọwọ́ ẹgbẹ́ òṣèlú tí ń ṣèjọba lọ́wọ́ nílẹ̀ yìí pàápàá lókè tí a mọ̀ sí ẹgbẹ́ APC gbogbo ìgbìyànjú wọn láti da yẹ̀pẹ̀ sí gàrí ìjọba alágbádá òun náà ní fojoojúmọ́ ayé peléke sí o oníṣe ni wọ́n ń lo ọgbọ́n àtinúdá àjàǹbàkú ọgbọ́n káfẹ́ràn sọ́nà fún kódà wá ti ń bẹ̀ òun ni wọ́n ń lò lágbo òṣèlú báyìí o Àtíkù Abubakar ní ṣé ká tanra wa ẹgbẹ́ APC ti wá di jàǹkóríkò hmm. sí ìjọba alágbádá lọ́rùn ó ní operation jagba tí wọ́n ń ṣe nísìnyí ìyẹn operation snatch grab and run snatch grab and run tí wọ́n ń ṣe báyìí sáwọn ẹgbẹ́ òṣèlú alátakò tó kù ó ní ó ti á kà mọ̀mọ̀ ó ti la tán bọ́gi gbá bá a bá ṣe ń ba lo bẹ́ẹ̀ tí ń lo bẹ́ẹ̀ tí ń lo bẹ́ẹ̀ àfàìmọ̀ kí ìjọba alágbádá ọmọ ṣe kọ́ sọ ń gbó níjọ́ kan o Àtìkù ní sọ bẹ́ẹ̀ láti pàṣẹ ẹni tí í ṣe olùdámọ̀ràn pàtàkì lórí ètò òròyìn Mazi Paul Ibe òun ló buwọ́lu àtẹ̀jáde tí wọ́n jù sí ìgboro láti Àbújá ló kọ Àtìkù Abubakar nú àtẹ̀jáde tó dìròyìn òun náà ló ti ṣàlàyé pé àwa Ara nínú ẹgbẹ́ PDP pàápàá ẹni tí í ṣe olùdíje fún ipò ààrẹ ẹgbẹ́ PDP Àtíkù Abubakar wòye o bọ́mọ Nàìjíríà náà bá sì lè wòye yìí níbàámu pẹ̀lú bóun ṣe róye yóò dá o wọ́n láti kú sọ pé àbí ẹ ti sùn ẹ rí àwọn ìgbésẹ̀ ìbéyìí ò ṣe èyí ò ṣe àti ìkó ètò òṣèlú Nàìjíríà ní papámọ́ra eléyìí tí ẹgbẹ́ APC tí wọ́n ń gbé ní ìgbésẹ̀ láti ìgbà yìí wá Àtìkù ní sẹ́rí bí ètò òṣèlú àtijọba lágbádá bí ọba rídìí jókòó dáadáa láwùjọ kankan ẹ gbọ́dọ̀ fààyè gba ẹgbẹ́ òṣèlú alátakò láti kópa tiwọn ńbẹ̀ àmọ́ nígbà tẹ́ ẹ bá ti ń ṣe ẹgbẹ́ alátakò lẹ́kì tẹ́ ẹ ń rún ẹgbẹ́ alátakò lárùn kì ara a irú ìjọba alágbádá bẹ́ẹ̀ òun náà ò ní pẹ́ fi orígun so Àtìkù ni ó jẹ́ tó kani lára tó dunni jọjọ́ gbogbo ohun tí ojú ń rí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí etí sì ń gbọ́ ó ń júwe fún wa pé wọ́n ti fẹ́ sọ ẹgbẹ́ APC nìkan di ọ̀nà tóóró ọ̀nà yìí sí orílẹ̀-èdè Nàìjíríà tó fi jẹ́ pé kò ní í sí ọ̀nà míì tí a gbà wọnú ìjọba alágbádá bí ìbá ti ṣe ẹgbẹ́ òṣèlú ẹyọ kan oṣù tí í ṣe APC tí ń bẹ lókè lọ́hùn-ún agbára ọ̀pọ̀ agbára agunmọ̀gàlè òun náà ni ti ń ṣe APC lọ́wọ́lọ́wọ́ yìí o Àtíkù Abubakar ní mo kọ́ amọ́ ẹ lápẹ̀rẹ̀ hmm. àbí kínká ti sọ ọ́ sí ìwà pálapàla ẹnu lọ́lọ́ yìí láti pàṣẹ bí APC ṣe ń lo ẹ̀ka ètò ìdájọ́ judiciary láti máa ṣe bálà bùlùbùlù bálà nínú ètò òṣèlú àti ìjọba alágbádá orílẹ̀-èdè nàìjíríà ṣé ẹ̀rí wọn lẹ́nu lọ́lọ́ yìí àwọn kéde ẹlẹ́sìn mẹ́rin tí wọ́n ń kéde tí wọ́n ń jà á gbà lọ́wọ́ àwọn tó ní nǹkan tí wọ́n sì ń gbé ògo ológo fẹ́ lòmíì wọ́n wá ń fi ògo ẹlòmíì rẹ̀ mọ́ tiwọn lẹ́kún ó ní ká tó wí ká tó fọ̀ wọ́n pè wọ́n ti eh, ilé ẹjọ́ wọ́n ti kéde pé kí wọ́n yọ Lámọrin o ká tó tún wí ká tó fọ̀ wọ́n ní ilé ẹjọ́ wọ́n tún ti kéde pé ká yọ lámọ̀rin o bẹ́ẹ̀ náà ni wọ́n sì ń yọ wọ́n fókífòkìfókí fókífòkìfókí tẹ̀ ń yọ àwọn èèyàn tí ìlú dìbò yàn ní orílẹ̀-èdè yìí ẹgbẹ́ APC ẹ̀yin tẹ́ ń porí wa láì dá àmọ̀yìn o àmọ̀yìn o gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe láyé ń wò ó àdàbà yín kàn ń pògèdè bíi pẹ́yẹlé ọ̀gbọ́ ẹyẹlé gbọ́ o à ń tiri ni o èyí tí wàá ń ṣe àfihàn pé ara ìjọba alágbádá Nàìjíríà ò yá ní orílẹ̀-èdè nàìjíríà ara àárẹ̀ ń ṣe democracy orílẹ̀-èdè nàìjíríà hmm. òun náà ni tí wọ́n júwe fún wa ẹ wo ní ìsìn àwọn ìkéde ẹlẹ́sìn mìíràn tí wọ́n kéde pé wọ́n yọ olórí tí ìlú dìbò yàn ní Nasarawa wọ́n yọ olórí tí ìlú dìbò yàn ní Kano wọ́n yọ olórí tí ìlú dìbò yàn ní Zamfara wọ́n yọ olórí tí ìlú dìbò yàn ní Plateau tí wọ́n yọ wọ́n lọ. ẹ bọ́dọ̀ wo Olúṣẹ́gun Ọbásanjọ́ ti ṣe ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà ń lọ sọ̀rọ̀ níbi àpèjọ kan léyìí tí àwọn ọ̀tọ̀ kùlùlù wà tó ń ní ẹwà náà ẹni mojú ògùn lajẹ́ ó pa bìnírè pípẹ́ ńgbà tí ètò òṣèlú ìjọba àwarawa tó fẹsẹ̀ lélẹ̀ sí orílẹ̀-èdè nàìjíríà ọwọ́ ta ló kọ́ dé sí nípa ti ìṣèjọba wọn lọ́ba sanjọ́ ni wọ́n ní torí ẹ̀ làwọn ṣe tọ̀ wá wípé bẹ́ẹ̀ mọ́ bá ti lójú òpó kò ní kó sọ́wọ́ ayé débi pé yóò torí bọ̀rín o ọ̀yá o olóyè olúṣẹ́gun ọbásanjọ́ wá nìyí wọ́n ṣàlàyé bó o ní gbogbo nǹkan ṣe ń lọ nígbà tí ọbásanjọ́ tẹnu bọ̀rọ̀ nílùú Abẹ́òkúta ní Presidential Library ó ní ṣe rí ètò òṣèlú ìjọba àwarawa èyí tá à ń ṣe lórílẹ̀‐èdè wa Nàìjíríà kì í ṣe fún àwarawa o ètò òṣèlú ìjọba àwarawa látọwọ́ àwarawa fún àwọn kíún àwọn díẹ̀ ni wọ́n rí pọ̀n kan láńbẹ̀ ó nítorí ẹ̀ ni ọ̀rọ̀ gbogbo ṣe ń lọ tó ń bẹ́gbẹ̀ẹ́ tó ń bẹ́gbẹ̀ẹ́ tí ń bẹ́gbẹ̀ẹ́ bíi kẹ̀kẹ́ ẹlẹ́mu ó ní orílẹ̀-èdè yìí àákẹ́ máa fi pọ̀ a máa fi lu pè náà ni tó bá jẹ́ pé ìlànà bí a ṣe ń ṣe ètò òṣèlú yìí náà la ṣe ń ba lọ nítorí ètò òṣèlú òótọ́ ọnú kọ́lẹ̀ tá à ń ṣe ẹ̀tanú àti bámbám ni mo yóò mọ̀ pé bí ń pọmọ ẹnìkọ̀ọ̀kan ìlà ń bá kiri ó ní tá a bá sì wá lọ ṣe àgbélárugẹ àti àgbéyẹ̀wò ojúlówó ètò òṣèlú ìjọba àwarawa irọ́ la máa pa fúnra wa ẹ̀kọ́ la máa mú tanná ní gbogbo ìgbà ó ní nílẹ̀ adúláwọ̀ ètò òṣèlú ìjọba àwarawa bí wọ́n ṣe ń ṣe kọ́là ṣe ń ṣe yìí ó ń ṣe là ń ṣọbẹ̀ ń ṣọ̀ṣun gbáà tá àwa mọ̀ nǹkan tá à ń ṣe ó ní àti rorí rorí rorí àti rapárapárapá àti rẹsẹ̀ mọ́ra wọn síbẹ̀ jù bẹ́ẹ̀ lọ ààrẹ sìn ayọ̀ lórí gbogbo àwọn ìgbésẹ̀ tá à ń gbé àwọn kan ló sì jẹ́ bí ìyẹ́ tó wà lára adìẹ tí ò jẹ́ kí òógùn rẹ̀ yọ ọ̀nà ọláwàgbẹ́gbà tá a fi dókè wọn ní ara àṣòro tá à ń dojúkọ rèé o àfi ká múra ni o ká má sàsùn para lókun nítorí pé iná ti ń múgbó kòkó bọ̀ fún orílẹ̀-èdè nàìjíríà ẹni tó tún wá jẹ́ ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè wa nàìjíríà ọ̀hún ó tún ṣe àlàyé ọ̀rọ̀ kan ó ní ṣe rí ìlànà bí orílẹ̀‐èdè gbogbo lẹ́yìn abẹ́ ilẹ̀ adúláwọ̀ bí wọ́n ṣe ń gbé ètò òṣèlú ìjọba àwarawa kalẹ̀ ó ní wọ́n ń gbé kalẹ̀ nínú òótọ́ ọ̀nú àmọ́ tí wọ́n bá ti bẹ̀rẹ̀ wẹ́rẹ́ báyìí n ó fi tọrọ bo kọ́bọ̀ lójú ni ìlànà tó wà nínú wọn gangan tí wọ́n fẹ́ ṣe ni wọ́n wá ń dán wò ó ní torí ẹ̀ ní òfin jẹ́ kí eku ó ké bí eku tẹ́ yóò fi ké bí ẹ tọ́mọ èèyàn fọhùn bí ọmọ yìí ó ní ẹ wo nàìjíríà ẹ wo ilẹ̀ gbogbo tó kù ṣé tó òṣèlú ìjọba àwọn ara náà ṣe yìí àbí wọ́n ń tanra wọn yẹ kíni lásán ni wọ́n kàn ń ṣera wọn bó ṣe wù wọ́n ètò òṣèlú kọ́lẹ̀ yìí tẹ̀ ń ṣe yìí o irọ́ gburugudu ilẹ̀ ń pa fúnra yín ọbásanjọ́ ló sọ̀rọ̀ ọbásanjọ́ sòótọ́ o ó ní ètò òṣèlú tá à ń ṣe lórílẹ̀‐èdè wa nàìjíríà àti nílẹ̀ adúláwọ̀ irọ́ ń purọ́ fúnrọ́ èké ń gbé kéé pọ̀n ni. ohun táyé bá sọ ẹ̀dá o ni wọ́n fi bú ẹbọ dọ̀la ohun tí ọbásanjọ́ sọ nàìjíríà dà ní fi ń bú nàìjíríà báyìí o iléeṣẹ́ ọ̀rọ̀ tó ọ̀rọ̀ tó sọ ni ìròyìn tó kà ìròyìn tó gbéra pípa olóògbé iléeṣẹ́ ọ̀rẹ́ iléeṣẹ́ ààrẹ ni wọ́n fèsì ìròyìn ọ̀rẹ́ o <laughs> abẹ́ẹ̀rí nǹkan presidency lábẹ́ Bọ́lá Ahmed Tinubu ti fèsì sí ọ̀rọ̀ tí ààrẹ tẹ́lẹ̀ ńlẹ̀ Nàìjíríà Olúṣẹ́gun Ọbásanjọ́ tí wọ́n sọ nípa ipò tí kò bá tí ò le ní orílẹ̀-èdè Nàìjíríà àti ètò òṣèlú rẹ̀ wà báyìí o ṣe rí olùdámọ̀ràn pàtàkì special adviser sí uh, Mr. President wa Bọ́lá Ahmed Tinubu lórí ètò ìròyìn àti ààtò Báyọ̀ Ọ̀nànúgà Báyọ̀ Ọ̀nànúgà lọ́nà gbólóhùn sílẹ̀ sétí olóyè olúṣẹ̀gun ọbásanjọ́ ní punch bá kọ ló bá di ti fresh fm náà ń kà báyọ̀ kọ báyọ̀ ń kà àròwẹ́ nínú àtẹ̀jáde ọ̀hún tí iléeṣẹ́ ààrẹ fi fèsì láti pàṣẹ báyọ̀ ọ̀nànúgà sétí ẹrú ọjọ́ kan lẹ́rú ọmọ bá wọn bu alájọ bí o fún ìdí èyí ẹjẹ́ àtọ́jú oníkà mẹ́sàn-án kà hmm. fún ọbásanjọ́ ọbásanjọ́ ti ń sọ̀rọ̀ lísẹ̀ yìí wípé ìjọba alágbádá nàìjíríà àwọn kan ti sọ dìdàkudà ẹ já padà sí 1976 sí ọdún 1979 tí ọbásanjọ́ jẹ́ olórí orílẹ̀-èdè yìí lábẹ́ ìjọba ológun ẹ já béèrè lọ́wọ́ ẹ̀ bó o ló ṣe ṣe nàìjíríà nígbà náà láàrin 1976 sí 1979 bẹ́lẹ̀ yìí ń bá jìnnà jù ẹ̀ jẹ́ a fast forward sí ọwọ́ iwájú ẹ̀ jẹ́ a padà sí ọdún 1999 sí 2007 tí Ọbásanjọ́ tó ti bọ́ kakílẹ̀ tí ó tún gbé agbádá wọ̀ gẹ́gẹ́ bí ìjọba alágbádá ṣé Ọbásanjọ́ ńgbà náà kò mọ̀ wípé ìjọba alágbádá ọ̀hún kò sì mọ̀ pé owó tá a fi ń gbọ́ bùkátà ìjọba tiwantiwa kò mọ̀ pé ó ti pọ̀ jù àbí àmọ́ ó ṣe lọ́dún mẹ́rin àkọ́kọ́ democracy ó wà too expensive ó tún ṣe lọ́dún mẹ́rin ẹ̀kejì ó dọ̀dún mẹ́jọ democracy ó wà too expensive ńgbà tó yá ló tún fẹ́ ṣe sáà kẹta tí ìbá ṣe pé ọ̀bẹ bá ń dì democracy kò wá expensive ńgbà tó tún wọlé ẹ̀kẹta sí o àmọ́ ń sẹ̀yí tí ọ̀wá sí ń bẹ̀ mọ́ tẹ́lòmíì ti ń bẹ lórí àpèrè àṣẹ lọ́bàṣọjọ́ wá tó ṣẹ̀ṣẹ̀ rántí pé nǹkan ò fararọ fún democracy a jọ pé à ó ṣẹ̀ṣẹ̀ gbọ́n ó tún gbọ́n ju ti tẹ́lẹ̀ lọ ju ìgbà tí ń bẹ lórí àlééfàánú o ó kú olóróyè tán ló gbọ́n o lọ́gbọ́n sí i ó ti yé wa iléeṣẹ́ ààrẹ ni ọ̀rọ̀ wọn tẹ̀lé ọ̀rọ̀ kan tí olóyè olúṣẹ́gun ọbásanjọ́ tí wọ́n ní wọ́n sọ ní ibi ètò ilẹ̀ adúláwọ̀ kan tí wọ́n ti pè wọ́n gẹ́gẹ́ bí ẹni àyẹ́sí pàtàkì láti wá sọ̀rọ̀ àyẹ́sí tí bàbá sì sọ̀rọ̀ tọkàn democracy ń bòun lẹ gbọ́ lẹ́nu Samuel gbèsàbílẹ̀ kan ó sì ká sí ní etí gbọ́ ìfèsì sí ọ̀rọ̀ yẹn òun náà rí nù wérò yìí tèmi náà ẹ mọ̀mọ́ ẹ̀ ń tẹ́tí pọ̀ mm. ẹ fẹ́ gba balance ẹ ẹ lọ tààrà ojú ìwé keje The Punch fún tòórọ̀ yìí. You go explain tire. Okay. ìwọ́kọ̀. Eh. ìwé ìròyìn Nigerian Tribune ojú ewé kẹẹ̀ẹ́dógún rẹ̀ nìròyìn wà ẹgbẹ́ òṣèlú Labour Party LP ní ìpínlẹ̀ Imo ni wọ́n ń sọ̀rọ̀ àwọn ọmọ ẹgbẹ́ wọn ni wọ́n fi ẹ̀hónú hàn wọ́n lọ sí iléeṣẹ́ àjọ elétò òdìbò ní ìpínlẹ̀ Imo yìí pé ẹ wá o ẹ̀dá ojúlówó ìwé tí ẹ fi ṣe kò kárí ọ̀rọ̀ ìbò gbogbo ẹ bá a mú a fẹ́ rí a fẹ́ mọ̀ bí ètò òdìbò yìí ṣe lọ láti lè mọ̀ pé lóòótọ́ ẹni báyìí kà sábàyìí kà òdì ńlọ́wọlé hmm. láì ṣe pé bóyá ẹgbẹ́rú àwa táyà kùn hmm. ètò òdìbò sípò gómìnà tó wáyé ní ọjọ́ kọkànlá oṣù kọkànlá ọdún tá a wà ń bẹ̀ ní ìpínlẹ̀ Imo ń ló ti ń fa tatantoto àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú Labour Party LP ní ìpínlẹ̀ Imo lọ́jọ́ ajé Monday àná ni wọ́n ṣe ìfẹ̀hónúhàn alálàáfíà tí wọ́n sì wọ́de lọ sókè sódò yìí pé ẹ wá o ẹ àjọ elétò òdìbò orílẹ̀-èdè ó pẹ́ jù Ah, yìí eh, o wà lákàtà yín kí ló dé tẹ̀ fún wa lẹ́dà ẹ̀ hmm. ẹ jẹ́ ká mọ bó ṣe ń lọ kí gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà sọ ẹ lọ wo ìwé òfin tó rọ̀ mọ́ ọ̀rọ̀ ètò ìdìbò ìgbà tẹ́ ti ṣe ọ̀rọ̀ yìí tó ti jáde bẹ́ẹ̀ sì ti kéde lọ́jọ́ kejìlá oṣù kọkànlá pé ẹni báyìí kàṣà báyìí ka òdì ló wọlé kí ló wá ń di yín lọ́wọ́ tẹ́ ẹ̀ lè fi ẹ̀dàwé ọ̀hún síta kárí certified true copy yìí pé tó ìwé bí èsì ìbò bó ṣe lọ rèé ká tó to gbogbo ẹ̀ papọ̀ ká tó kéde ẹni ó wọlé alága ẹgbẹ́ òṣèlú labour party ní ìpínlẹ̀ imo callistus ihejiawa nígbà tó ń ṣáájú àwọn ikọ̀ rẹ̀ gbogbo tó kù nínú ìfẹ̀hónúhàn alálàáfíà ọ̀hún lọ sí olúléeṣẹ́ àjọ òdìbò inec office tó wà lópópónà òwèrè sí port harcourt níbẹ̀ ni wọ́n ti gbé ńlọ kọrin pé ẹ dá wa lóhùn o ìbéèrè tá à ń béèrè o ẹ fún wa o tí wọ́n sì gbàlù tí wọ́n gbórin tí wọ́n kọrin arò yí pé kájọ elétò òdìbò dáhùn lóhùn wọn nígbà wọn débẹ̀ wọn rojọ́ rojọ́ rojọ́ wọn fẹ̀hónú wọn fẹ̀hónú wọn fẹ̀hónú wọn lọ́nà tàlàáfíà wọn gbé pátákó tó ṣe àfihàn oríṣiríṣi nǹkan lọ́wọ́ títí títí wọn náà mà pẹ́pẹ́pẹ́ nú oòrùn àwọn oníròyìn náà lọ bá wọn pé kóòrùn yìí má bàa já sásán ẹjá gbọ́ nǹkan tí ẹ ní o nǹkan báyìí kàṣà báyìí ka òdìlẹ̀ ń béèrè fún àbí àbáyé gbé sí ìgboro ayé ẹni tó wá bá wọn sọ̀rọ̀ láti iléeṣẹ́ àjọ elétò òdìbò. ọ̀pọ̀ èèyàn sì ṣe kókó kò sí nǹkan tó fẹ́ ṣe ń sìn báyìí tí ò ní tó bá ti sọ fún pé nǹkan báyìí mo fẹ́. bá a ń ṣe kínní. bá a ń kọ proposal. ẹ n bí mo sọ fún yín mo wí fún yín mo ní lóòótọ́ àtàrí ọmọ tuntun gbà kó n tí ó tẹ̀yìn ẹ̀ yọ. àwọn <laughs> nàìjíríà sì rí ọgbọ́n tó wà lórí wọn gan tẹ́lẹ̀ ó lé lógún ó lé nígba. AI generative tech aiding fraud AGF English à ń lọ sójú ọjà à ń padà bọ̀ bá a bá padà dé àwọn kan fẹ̀hónú hàn wọ́n ní bí wọn ò ṣe dá sẹ̀ríà fún Wíkẹ́ àtàwọn míì hmm. àfàìmọ̀kọ́ mọ̀ pín ẹgbẹ́ PDP kó di àjàtúkàǹtà gbáàrin lórí ẹ̀ àtúnrí ìròyìn mi ẹgbẹ́ PDP ń béèrè fún kí wọ́n wádìí bí wọ́n ṣe lé gómìnà kúrò lóróyè ní ìpínlẹ̀ Plateau kí wọ́n wádìí ẹjọ́ tí wọ́n gbé kalẹ̀ hàn ìròyìn yẹn ń bọ̀ kí ni àgbáàrin gangan gan mọ̀ ń bọ̀. àjà balẹ̀. Hello and welcome to Tuckware Edwards Realty Company Limited Property Magazine. The following properties are going for sale in Ibadan. Nearly completed four units of three bedroom flats on a 713 square meters at Aligungu Akobo, Ibadan. 65 million naira. A story building containing two units of two bedroom flats and a two bedroom BQ at Scout Camp, Ibadan. 32 million naira. Four bedroom bungalow with a room and parlor BQ at Itesiwaju Estate, Ulugunru, Ibadan. 30 million naira. Three bedroom bungalow on 1,300 square meters at Odono Kikiri, 27 million naira. A plot of land measuring 548 square meters at Ologede Estate, New Garage, Ibadan, 12 million naira. And a terrace duplex at the breathtaking Cedar House Gardens, Uluyole Estate, Ibadan, 65 million naira. All our properties are fully verified. For more inquiries, call Dr. Edwards Realty Company Limited on 0906 2022 256 or 0815-225-0214 now. Dr. Edwards Realty Company Limited. Happiness, freedom, and peace of mind. ọlọ́run bàbá lọ́la. fire pentecost twenty twenty three fire pentecost outreach ministry pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ cac chapel of blessing district headquarters ìyànà bódìjà ọjọ́ ìwó road express ìbàdàn lọ́sọdúngbọ̀wọ́ ẹ̀ ìpàgọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú workers and ministers fire conference ní sátidé ọjọ́ kejìdínlógún oṣù kọkànlá ọdún yìí láago mẹ́wàá àárọ̀ ìsọjí alágbára ni ó wà bẹ̀rẹ̀ ní monday ogúnjọ́ di thursday ọjọ́ kẹtàlélógún oṣù kọkànlá ọdún yìí láago mẹ́rin ìrọ̀lẹ́ lójoojúmọ́ àyẹ̀wò ìlera ara wa lọ́fẹ̀ẹ́ láàfin bẹ̀rẹ̀ ti friday ọjọ́ kẹrìnlélọ́gbọ̀n láago mẹ́sàn-án àárọ̀ ìṣọ́ òru tó gbóná janjan láfi káàdì ẹ̀ lálẹ́ friday bákan náà látago mẹ́sàn-án alẹ́ dàárọ̀ kùtù sátidé ẹ̀la wọn bíi tiná làkòrí fáyà tọdún yìí bó ti wù kó gun ayé rẹ̀ ó pọ̀ tó ẹ̀la wọn bíi tiná òjò wọnú lórúkọ jésù à ń retí àwọn ikọ̀ olúwa wọ̀nyí pásọ ẹ̀sọ̀ gbìrò pásọ ẹ̀mú albert pásọ festus ọdúnayọ̀ pásọ ẹ̀mí aláwọdé pásọ paul oni àti prince adéríbigbé pẹ̀lú ọ̀pọ̀ olórin ẹ̀mí wòlíì joshua ajífowówẹ̀ baba fàyà ni ó gba gbogbo wa lálejò fún àlàyé pé zero zero three zero eight one one four zero one fire pentecost twenty twenty three ìyànà sọgbàkọ́bódìjà ì Ibadan, 18 to 24 November is going to be powerful. Be there gbọ́ngbọ́n náà gbọ́ngbọ́ ọ̀sà àti máa gbọ́. nípa black friday ti iléeṣẹ́ top success tó ti bẹ̀rẹ̀ látọjọ́ kìíní oṣù kọkànlá tí ó sì wá sópin lọ́gbọ̀njọ́ oṣù kọkànlá bákan náà. gẹ́gẹ́ ọ̀yàsọ̀ tó ti lọ èyí ò ní tán dojú ọwọ́. oṣù àkànṣe ẹ̀dínwó lórí gbogbo ọjà tẹ́ ẹ bá rà ní iléeṣẹ́ top success. látòrí fóònù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lọ́kùnjọ̀kan àtàwọn èròjà rẹ̀ tó fi mọ́ gbogbo èlé olé tí ń lò ná electronic appliances. àǹfààní rè fàkàbìtì ẹ̀dínwó lẹ́ẹ̀mọ́ jẹ́ yípo gbogbo ọjọ́ nínú oṣù kọkànlá tá wà yìí babambari ẹ̀rí ta ṣàyàn gbogbo ọjọ́ friday níbi tẹ́ ti máa ra àwọn àṣàyàn ọjà pẹ̀lú ìdá àtọ́ta péré kàn sí top success plaza ládojúkọ bàbá onílù ìwúrò ìbàdàn àtìlẹ́gbẹ̀ẹ́ ecobank lójú ọ̀nà tó lọ sí ring road challenge ìbàdàn àtúwọ̀ lágẹ́sẹ̀n cocoa house dùgbẹ̀ ìbàdàn àti ní queen elizabeth road asunlẹ̀ bus stop mọ́kọ́lá pẹ̀lú top success mall tó wà lẹ́gbẹ̀ẹ́ ma bank lábẹ́ bíríìjì mọ́kọ́lá. ìlógún oṣù kọkànlá prophet mark akibi ń bọ̀ bẹ̀mí wò the last for the year monday november twenty seven twenty twenty three pray. Strange acts, strange doings, strange good and perfect gifts from the God of power authority. Ìpàdé lórí ilẹ̀ agbára àjíǹde lẹ́yìn ilé epo Sókà Jọ́hún lóòpó Mọ́rọ̀sẹ̀ Èkó sílùú Ìbàdàn ní with God bus stop nílẹ̀ Ìbàdàn. Ìbẹ̀wò eléyìí yàtọ̀ bẹ̀mí wò ní. Have you ever dreamt of studying abroad? Countries like Canada, USA, Australia, Ireland, UK, UAE, Germany, or beyond? Well, guess what? TGM Education is turning your dreams into reality with a jaw dropping 95% success rate. Picture this the TGM Education Ibadan Mini Fair on December 1st, 2023, happening at 47 along Liberty Road, Okeado, Ibadan, starting at 10 a.m. sharp. The entire event is free. Yes, you heard it right. Don't miss this golden opportunity. But that's not all. At TGM Education, our services are also free. So mark your calendars December 1st, 2023, 10 a.m. sharp, 47 along Liberty Road, Okeado, Ibadan. Your journey to success begins here. For more inquiries, please call 0908 807 2048. TGM Education, where dreams take flight. Terms and conditions apply. ìwòyí ìdún ta ọ̀ dídùn ní ìrántí olódodo ọdún kejì rèé bí àná tá a rán ikọ̀ wá látòkè láti wá mú màmá wa màmá màmá wa Victoria Adeyola aya Akin Ọ̀sùn lọ sílé ológo ẹni tó papòdà lọ́jọ́ kejìlélógún oṣù kọkànlá ọdún twenty twenty one àkànṣe ètò ìrántí màmá wọn máa wáyé lọ́jọ́rú Wednesday ọjọ́ kejìlélógún oṣù kọkànlá ọdún tá a wà yìí níbi tá a ti tún gbòdòdó ẹ̀yẹ ìrántí kalẹ̀ lọ́gangan bíi c fourteen Ìfẹ́olú street off igem city new airport ńbàdàn ní déédéé aago mẹ́wàá àárọ̀ ká tó wá lọ kàn sílé àwọn wa aago méjìlá ọ̀sán la àkànṣe àdúrà wáyé fún gbogbo ẹbí olóògbé èyí tí àwọn aláṣẹ ìjọ CAC ó ṣe kòǹkárí rẹ̀ lábẹ́ alákòóso àgbà pásítọ̀ EO ọ̀dẹ́jọbí àtàwọn ìránṣẹ́ ọlọ́run alàyè lọ́kọ̀ òjọ̀kan màmá onínúure akọni nínú ìgbàgbọ́ ayarere lọ́ọ̀dẹ ọkọ abiyamọ tòótọ́ Victoria Adéyọlá akínọ̀sùn lóòótọ́ làwa fẹ́ ọ níhìn ṣùgbọ́n a gbà pé Kristi fẹ́ ọ lọ́hùn jù wá lọ túbọ̀ máa sùn láyé olùgbàlà rẹ sùn rẹ o olùkéde gbogbo ẹbí akínọ̀sùn orúkọ mi ni àṣàkẹ́ gẹ́gẹ́ bí ìyàwó ilé mo ti sin oríṣiríṣi adìẹ rí ní nǹkan bí ọdún méjì sẹ́yìn nígbà tí tóyìn ọ̀rẹ́ mi rí bí mo ṣe ṣe wàhálà lórí àwọn adìẹ yìí ó wàá sọ fún mi nípa adìẹ nọ́ìlà mo fi tó baálé mi létí bí a ṣe bẹ̀rẹ̀ sí ní sin adìẹ nọ́ìlà nìyẹn èmi ni ti ní tòótọ́ láìpẹ́ ọjọ́ ìyàtọ̀ hàn àǹfààní jabua ló wà nínú sísin adìẹ yìí sísin adìẹ nọ́ìlà fi mí lọ́kàn balẹ̀ àwọn adìẹ mi ò kí ń kú bíi ti tẹ́lẹ̀ adìẹ nọ́ìlà ò kí ń déédéé ṣe àìsàn bí àwọn adìẹ yòókù adìẹ nọ́ìlà rọrùn láti sìn torí pé àyíká ilé ni wọ́n wà wọ́n sì lè jẹ oúnjẹ àjẹkù ìdílé ṣé ti èrè tabuwa tí mò ń jẹ ni ká sọ ni àbí ẹyin tí mò ń rí tà lóòrèkóòrè ni ká wí kódà mo ràn bálẹ̀ mi lọ́wọ́ pẹ̀lú ríra àwọn nǹkan díẹ̀díẹ̀ tí ẹbí wa nílò yàtọ̀ sí owó tí mò ń rí lórí sísin nọ́ìlà mo tún jèrè ìlera tó péye èmi àti àwọn ẹbí mi jẹ ẹyin àti adìẹ lóòrèkóòrè láì pa òwò mi lára. dàbí àṣàkẹ́ ra nọ́ìlà ta nọ́ìlà jẹ adìẹ àti ẹyin nọ́ìlà. láti rí ojúlówó adìẹ nọ́ìlà rà á láti ilé iṣẹ́ amo farm cibra archery fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé pé zero seven zero zero six zero zero zero six zero zero. Annual Science and Wonders Crusade. ìsọjí ìṣòro sí àmì àtiṣe ìyanu ọlọ́dọọdún tọ́lọ́run gbọ́wọ́ ránṣẹ́ rẹ̀ àgbà nínú ẹ̀mí super evangelist Lawrence ọláyíwọlá adédèjì gbékalẹ̀ níjó ní bí Lawrence adédèjì bá ti sùn iṣẹ́ ọwọ́ rẹ̀ kú o ìsọjí ìṣòro tọdún two thousand and three yìí ó wáyé o tọ́lọ́run ọ̀sán fọ́tún dábìrà bíi tàtẹ̀yìnwá my house glory wákàtí ìṣelógo mi làkòrí ìtọ́dún yìí o gbogbo èèyàn tó bá wájà ládùn ẹ̀mí mímọ́ aago mẹ́sàn-án alẹ́ Friday ọjọ́ kẹrìnlélógún twenty November two thousand and twenty three ní gbogbo ènìyàn bọ̀lọ́run pàdé Celestial Church of Christ Rainbow Cathedral Ojú Road Odò Ọ̀nà Eléwé Alawa Akala Expressway Tipa Garage ìbàdàn ikú fún ọ̀dá àrùn fún ọrù ìgbàlà ìwòsàn ìtúsílẹ̀ ajẹ́ tiẹ̀ agogo tó ń ka wákàtí ajá kìtì sí ológo tiẹ̀ náà olù torí àwọn ẹni àmì lóró tó níná nínú bíi prophet hallelujah kuka bàbá wa démọ́lá dàda. bàbá wa ṣíwọ́nìkú michael ni ó pẹ̀lú olùgbàlejò. supreme evangelist solomon adéjèjì. yọjú àwọn ilé ìtajà solar telecoms and electronics wà ní challenge wọ́n wà ní palm shopping mall wọ́n ń bẹ nífẹ̀ẹ́ gbẹ́kẹ̀gbẹ́ eyon filling station ní yàgànkú wọ́n wà ní opposite heritage mall ní dùgbẹ̀ wọ́n wà ní isolac building àti solar mega store ní mọ́kọ́lá bákan náà ni wọ́n wà ní àbáyọ̀mí bus stop ní wòrò ẹ máa pè wọ́n sórí zero nine one six nine nine eight one six four one tàbí zero nine one six nine nine eight one six two four ní solar telecoms and electronics shops quality ni ẹ láàyò. tèmi ń kọ́ o ìrayé mi ìbùkún yín wá kiri ẹ̀yin yóò sì rí agbára ọlọ́run tó ti sọ̀kalẹ̀ lákọ̀tún tí ní ìjọ the light of christ church aládùúrà incorporated ìpàgọ́ ọlọ́dọọdún tí máa ń wáyé ni annual convention twenty twenty three tí a pè àkórí rẹ̀ ní lord where is mine olúwa tèmi ń kọ́ bẹ̀rẹ̀ láti twenty ninth november títí the first december twenty twenty three ní déédéé aago márùn-ún ìrọ̀lẹ́ àti aago mọ́kànlá àṣálẹ́ ojoojúmọ́ nínú gbọ̀ngàn ìjọ wa tó wà ní church in ńlá street up akala expressway odò ọ̀nà eléwé ìbàdàn wá pàdé jésù olùgbàlà nínú ayé àwọn ìránṣẹ́ rẹ̀ tí náà Y.H. Ayéọba pastor in charge pastor Dr. Tóbi Oyèkànmí spiritual head pastor Dr. Sam Oyèkànmí admin head pastor Dr. Jerome Oyènẹ́yìn general evangelist pastor Ṣeun Oyewusi, oníwàásù níbi tí Ọlọ́run ti ń lo màmá wa nínú Olúwa reverend Dr. A.O. Oyèkànmí founder and general overseer pẹ̀lú àwọn ìránṣẹ́ Ọlọ́run jàǹkànjàǹkàn àwọn olórí ẹ̀mí ò gbẹ́yìn o máa bọ̀ kó wá gbàdé gbàgbọ́ lọ́dọ̀ Jésù olùbàlà bẹ́ẹ̀ ti máa béèrè táwọn mọ̀ gbàdúrà ìyanu yóò ṣẹlẹ̀. ṣẹlẹ̀ nìkan. Alimadi kababita aloga. òótọ́ ni kára ojú pépé la fi ṣiṣẹ́ ajé alimalik ababitas master key kọkùnrin ó jẹ́ ní kùtù àì kára ó kọfẹ́ kó o bọ́ lọ́wọ́ ara ríro àtibàrí fífà so kálẹ̀jọ obìnrin ó bá ìrọ̀rùn dé alimalik ababitas master key là ń pèrè yẹn egbòogi ìbílẹ̀ pọ́nbélé la fi ṣe kò sì lọ́tí nínú pété tọkùnrin tóbìnrin ló lè lò àmọ́ kò sí fún aláboyún àtọmọ tọjọ́ orí rẹ̀ ò tí ì pé ọdún méjìlá alimalik ababitas master key nafdac lulọ̀ǹtẹ̀ gbà ẹ jí papọ̀ papọ̀ kẹ̀ẹ́dá sọ fún ẹ rí i pé nǹkan ju nǹkan lọ. bí ẹ fẹ́ rà á lẹ́yọ ẹyọ tàbí aláràtúntà ẹ kàn sí bestcoach investment company limited tó wà ní amúlòkó ọ̀dẹ́yàlẹ́ àjíà road ìbàdàn tàbí kí ẹ pé zero seven zero five seven eight six three one four eight tàbí zero nine zero seven four eight zero three two nine one almalik ababitas master key ònlẹ̀mí ń lò ìwọ náà gbẹlura kò mọ̀ ta pírí bí ẹ̀yìn olóńgó. alimadi kábàbí ta

ti rọ́kùnkùn kẹ̀kẹ́ mi gbóró títìtì. pọpọ sisi gbàgbà gbogbo yàtà yóò tó oṣù kejìlá nù. tí gbogbo ìlú máa ń tàn yín yín yín torí ìpọ́dún kérésìmesì ń bọ̀ dẹ̀dẹ̀. àwọn ìwé a máa fò fayọ̀. torí pé wọ́n ti mọ̀ pé àwọn a máa dárayá pẹ̀lú nǹkan ìṣeré lọ́lọ́kan ọjọ́ kan lójoojúmọ́. ní gbàgede ilé orí music house fresh fm challenge ìbàdàn. tọ́dún ìtura yàtọ̀ pínpínrin kéke pélékeléke kélékeka. torí pé radio stations mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ló papọ̀ sójú kan. fresh fm one oh five point nine tiwantiwa radio àti ti blast fm nineteen point three ló ń ṣàgbékalẹ̀ baba kérésì tọdún yìí o ní gbàgede ilé orin music expression fm challenge ìbàdàn three thousand naira ẹgbẹ̀rún mẹ́ta lọ́mọ kọ̀ọ̀kan máa sin láti wo baba kérésì lọ́dún ìdúgbẹ̀mú ẹgbẹ́tẹ́ ó ń tẹ̀sí máa mọ̀ púpọ̀ tó wẹ̀ lọ́lẹ́lẹ́ yìí ọjọ́ kọ̀ọ̀kan lọ́mọ kọ̀ọ̀kan máa jẹ́ ẹ̀bùn rabandẹ̀ rabandẹ̀ bíi pọ́ọ̀tì ilẹ̀ rẹfrigirétọ̀ plasma tv ẹ̀rọ amúnáwá jẹnẹrétọ̀ kúkà àpò ìrẹsì òróró àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ falala falala. sẹ́ẹ̀rì pọ̀ jura wọn lọ. àwọn ọmọdé a máa dọ́ta yé ká yé fẹ́lẹ́ yà fọ́tò. gbọ́dọ̀ àwọn òṣèré orí ìtàgé. olórin sẹ̀wọ̀sẹ̀wọ̀. àtàwọn adẹ́rìn bẹ́ẹ̀ kẹ́ ni stand up comedians. gbogbo àwa òbí àtàlágbàtọ́. ilé ìwé lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ níjọ níjọ. ẹ̀ka ètò ìṣèjọba nípínlẹ̀ ọ̀yọ́. ẹ̀jẹ̀ jọ múnú àwọn ọmọ wọ̀nyí dùn ká so níbọ̀wọ̀. kí wọ́n wọ bàbá kérésì nìkan. a padà sí orí àjàbalẹ̀ ẹ ṣé o lẹ́yìn ìgbà tí a ti lọ sí ojú ọjà tẹ́yìn náà sì ti dúró tì wá ọlọ́run ò ní padà lẹ́yìn ẹ̀yin náà o. àmì òòràn ti sọ fún wọn nǹkan tó ṣe lábẹ́ aṣọ pé òun wá promoter. létà létà létà kí wọ́n rí mi kí wọ́n rí mi kí wọ́n rí mi kájọ sọ létà létà <laughs> wọ́n bá ń gbọ́ mi hàn gbọ́ o. ẹ wo ẹ lọ sórí streaming o ẹ bá nǹkan bẹ̀. <laughs> all right People's Democratic Party wọ́n ti sọ pé kí ẹni tí í ṣe onídàájọ́ àgbà Chief Justice of Nigeria onídàájọ́ Olúkáyọ̀dé Ariwoọlá kí wọ́n dákun kí Ariwoọlá ó yanjú ariwo ntọ́dáriwo sílẹ̀ ní agbo òṣèlú Nàìjíríà báyìí nípa pé bí wọ́n ṣe ń gbẹ́jọ́ ẹlẹ́bìí falárè tí wọ́n ń gbé talárè fẹ́lẹ́bì tí wọ́n ń yọ àwọn gómìnà yọ wọ́n lọ́tún yọ wọ́n lọ́sì nílẹ̀ yìí pàápàá jùlọ gómìnà ìpínlẹ̀ Plateau Caleb Mutwang tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yọ báyìí wọ́n ní kí onídàájọ́ àgbà ó ṣe àgbékalẹ̀ ìgbìmọ̀ tẹ̀ kó tó pápápá kan kí wọ́n wádìí ìdájọ́ tí wọ́n gbé kalẹ̀ ọ̀hún kọ́mọ̀lẹ́jọ́ ìdájọ́ ọ̀sọ̀nù òkè o ní ojú ìwé kẹjọ ìwé ìròyìn punch kan náà látún ti rí ìròyìn àwọn kan tí inú ń bí tí wọ́n ń fẹ̀hónú hàn báyìí nínú ẹgbẹ́ People's Democratic Party PDP àná tí í ṣe ọjọ́ ajé Monday ni wọ́n ya bo olú ilé ẹgbẹ́ ọ̀hún tí. Ti ó wà ní Abuja National Secretariat wọn ti People's Democratic Party ti ń bẹ ní Abuja ni wọ́n bá ń béèrè fún pé kí wọ́n bá wọn tú ìgbìmọ̀ aláṣẹ ẹgbẹ́ náà ìgbìmọ̀ amúṣẹ́yà ẹgbẹ́ ọ̀hún National Working Committee kí wọ́n tú ká lábẹ́ Umar Damagum tí òun jẹ́ alága tí ń délé nípò òun ẹgbẹ́ tí à ń sọ yìí tí wọ́n pera wọn ní PDP National Backup okay PDP National Backup àwọn ni wọ́n dé sí Wadata Plaza tí í ṣe olú ilé ẹgbẹ́ PDP ní abuja. tí ó fìkàlẹ̀ sí ni wọ́n bá ń béèrè fún pé kí ìgbìmọ̀ aláṣẹ àtàmúṣẹ́yẹ ẹgbẹ́ ọ̀hún kí wọ́n kọ̀wé fipò wọn sílẹ̀ o torí pé nǹkan àtìjú òun náà ni ọ̀nà tí ẹgbẹ́ PDP gbà ta lùsùkè tí wọ́n lulẹ̀ nínú ìbò 2023 tá a dì lọ táwọn ará bí tí wọ́n jẹ́ aṣíwájú àwọn tí wọ́n sì ń sọ̀pà kọlù ké sínú ọ́fíìsì láì tiẹ̀ ṣe bẹ́ẹ̀ ń pé ọ̀tá wọn la kankan àwọn èèyàn tí wọ́n fẹ̀hónú hàn láti inú PDP yìí ni wọ́n wọ aṣọ ẹ̀yìn dúdú àti funfun tí wọ́n sì kọ PDP National Working Committee NWC must resign wọ́n gbọ́dọ̀ kọ̀wé fipò sílẹ̀ gbogbo wọn pátápátá ká má pàdé mọ́ ìròyìn yẹn pọ̀ o mọ̀ọ́yà àkàdé ẹ̀ ń bẹ̀ àwọn tí inú ń bínú ẹgbẹ́ PDP wọ́n ní wọ́n ń fẹ́ kí wọ́n dá sẹ̀ríà fún wíkẹ́ o èmi lèmi o káàdì ọwọ́ ọ̀sàlẹ̀ o hmm. kí wọ́n dá sẹ̀ríà fún wíkẹ́ bí bẹ́ẹ̀ kọ́ àárín ẹgbẹ́ òpin o. lórí ti ọ̀rọ̀ mutfwang láti ìpínlẹ̀ plateau ojú ewé kẹẹ̀ẹ́dógún ìwé ìròyìn ẹjọ́ nílé ẹjọ́ wá padà wọ ike wọn pé kílẹ̀ ń wá ń bẹ̀ ẹ padà sílé yín láì fi àkókò játa èyí ò báwọn àwògedegbe ọ̀rọ̀ ti ìpínlẹ̀ Ondo láàrin Akérédolú àti Ayédàtiwà wọ́n ní àwọn alátìlẹyìn igun méjèèjì ó fi ìfẹ̀hónúhàn wọn ó fi pẹ́ ta ò lọ́sẹ̀ tá a wà ńbẹ̀ yìí ń ló sì ṣeé ṣe kó wáyé gẹ́gẹ́ bí wọ́n ṣe ní igun ti gómìnà ìpínlẹ̀ Ondo Rotimi Akérédolú àti igbákejì rẹ̀ Lucky Ayédàtiwà wọ́n ní ìṣọwọ́ fàáwọ̀ wọn ó ṣeé ṣe kó gbọ̀nà míì ṣẹyọ nítorí àwọn ọ̀rọ̀ kan ọ̀rọ̀ kan èyí tó ti ń lọ lórí ẹ̀rọ ayélujára wọ́n ní kódà lópin ọ̀sẹ̀ wọ́n ti ń sọ̀rọ̀ lórí ẹ̀rọ ayélujára abánidọ́rẹ̀ẹ́ wọn yìí pé ìfẹ̀hónúhàn yóò gbòde ní àìpẹ́ láì jìnnà tó sì ṣeé ṣe kó jẹ́ ọ̀sẹ̀ táwọn ṣẹ̀ṣẹ̀ mú yìí ọ̀sẹ̀ òun náà sì rí ọdẹ ọjọ́ kẹta látọjọ́ ìsinmi Sunday tí wọ́n ti bẹ̀rẹ̀ kùkù kẹ̀kẹ̀kẹ̀ kùkù lórí ọ̀rọ̀ náà wọ́n ní ìfẹ̀hónúhàn ṣeé ṣe kó ṣẹ́ jáde ní ìpínlẹ̀ Ondo láàrin igun Akérédolú àti Ayédatiwa nípa ti fanfa tó ń lọ láàrin àwọn méjèèjì wọ́n ní lóòótọ́ o Ayédatiwa tí wọ́n ń wojú rẹ̀ yìí òun náà fẹ́ ṣe gómìnà ní ìpínlẹ̀ Ondo ṣùgbọ́n sáà tóun àti ọ̀gá rẹ̀ jọ ń wakọ̀ rẹ̀ lọ wọn ò tí ì wá gúnlẹ̀ wàhálà kan sì ń bẹ láàrin igbákejì gómìnà yìí àti ilé asòfin ìpínlẹ̀ Ondo níbi tí wọ́n ti ń sọ di mímọ̀ láti ọwọ́ ilé asòfin ìpínlẹ̀ Ondo yìí pé ẹni tí í ṣe igbákejì gómìnà yìí ó ti ṣe agbára lò láòkó ògbà tó lò péréte ní iléeṣẹ́ ìjọba gẹ́gẹ́ bí adelé gómìnà torí ẹ̀ làwọn ṣe ń wọ́de ẹ̀ àti owó tó jẹ mọ́lẹ̀ àti ìṣe ipò lò àwọn fẹ́ yọ kó ń pò bí ẹni yọ jìgá àkọ́kọ́ tí wọ́n gbé ọ̀rọ̀ rẹ̀ ẹ̀ lọ ilé ẹjọ́ dá wọn lọ́wọ́ kọ́ tí wọ́n sì dá wọn lẹ́bi pé àníṣe ọ̀rọ̀ tẹ́ gbé wá kò lè tà wọ́n tún gba ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn lọ ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn wá sọ ọdún ìpè wá ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ondo ṣe ẹ̀ níṣẹ́ lọ́wọ́ ni káwáṣẹ́ mi fún yín àtẹjọ́ àtẹjọ́ tán kó wá wọ́n da gbogbo ẹ̀sùn tíketíke ni o alukoro iléeṣẹ́ ọlọ́pàá láti ìpínlẹ̀ Ondo Fúnmi Ọdúnlámì ó wáá ṣe àlàyé ọ̀rọ̀ yìí pé ṣẹ́rí gbogbo àwọn ìgbésẹ̀ tí wọ́n ní wọ́n ń gbé wọ́n ń gbé gbá kan ṣàwo kan fẹ́ fa wàhálà kan fa wàhálà kan wọ́n fẹ̀hónú wọn fẹ̀hónú wọn wọn ni àwọn ọmọ kan pààyàn o ẹnikẹ́ni tó bá fẹ́ ṣèfẹ̀hónú alálàáfíà ó di dandan kó tọ ìlànà tá a tẹ̀lé láti jẹ́ kí iléeṣẹ́ ọlọ́pàá mọ̀ pé kò ní lálà kò ní ní ìlàyẹ wàhálà lọ́tún wàhálà lọ́sìn o ṣùgbọ́n pé ẹnìkan ló ń fẹ́ ṣèfẹ̀hónú hàn ní ìpínlẹ̀ Ondo àwọn ọmọ nǹkan kan o bẹ́ẹ̀nikẹ́ni bá lọ gbé ìfẹ̀hónú ẹlẹ́sìn mì kan sí gbòòrò ayé òun tọ̀hún lè jáde o kó hmm. jẹ́ pé àgọ́ ọlọ́pàá ni ó lọ tají sí. Hmm. ìlànà ìmọ̀ ìjìnlẹ̀ kábàámọ̀dá ó dàfijọ tá a mọ̀ sí artificial intelligence eléyìí tí ayé wa ń lò ní ìsẹ̀yìí òun náà ni ẹni tí í ṣe mínísítà ètò ìdájọ́ àti agbẹjọ́rò àgbà nílẹ̀ yìí Lateef Fagbemi SAN ló ti kọminú lórí ẹ̀ pé hmm, àfàìmọ̀ kí àwọn ọmọ wa. Hmm, láwùjọ àti ìran tá a wà yìí kí wọ́n mọ̀mọ́ lo kinní ọ̀hún fún jìbìtì páálí àti ìwà àgbédá ní tààrà níbi ètò pàtàkì kan tó ní ṣe pẹ̀lú àwa ará láti ìwọ̀ oòrùn ilẹ̀ adúláwọ̀ West Africa eléyìí tó wáyé ní Àbújá ètò pàtàkì ọ̀hún ni wọ́n ti ṣàpérò lórí ogun gbígbé ti ìwà àbàjẹ́ àti mímọ́ fẹ̀yìn pọn owó ìlú lọ sí ẹ̀yìn odi ní ìwọ̀ oòrùn ilẹ̀ adúláwọ̀ tá a mọ̀ sí West Africa Fágbèmí wà lára àwọn ẹni àyẹ́sí tí ó gbọ́rọ̀ kalẹ̀ ńbẹ̀ nígbà tí ọmọ pọ̀ gbólóhùn Fágbèmí mínísítà ètò ìdájọ́ nílẹ̀ wa ní hmm, mi ìmọ̀ bóyá ẹ ti gbọ́ ohun tí mo gbọ́ o bẹ́ẹ̀ bá ti gbọ́ ọ̀rọ̀ AI ìmọ̀jìnlẹ̀ tó tún gbòde báyìí ní ìsìn tí ayé fi ń yangàn ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé a ti funra wípé àwọn èèyàn wa ó bẹ̀rẹ̀ sí máa lò. òun àti Titus Uba tí wọ́n ń sọdún ẹ̀ pé àlíà ìbò tó gbé wọlé kò tẹ̀wọ̀n tó ó ní ọ̀dùn ìrúnú àbálọbábọ̀ gbogbo rẹ̀ níwájú ilé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn wọ́n ní ngbà wọ́n déwájú ilé ẹjọ́ ọjọ́ ajé Monday àná ni wọ́n sọ ọ́ di mímọ̀ pé ṣe rí gbogbo àwọn ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta èyí tí wọ́n lọ hun wá báyìí láti takò wọ́n ní ẹjọ́ tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ ni ẹjẹ́ á kúrò ńbẹ̀ ipe ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ẹ̀kọ́ ti ṣojú ó ti fojú mímu hàn lórí ẹni tó wọlé nínú ètò ìdìbò náà ó sì jẹ́ kó di mímọ̀ yìí pé ẹni tí kò wọlé ń tiẹ̀ kó lọ tún ẹrù rẹ̀ dì kò sígbà mélòó tí ọjọ́ àti ìgbà yóò tún fi pé tí wọn ìbò míì yóò tún wáyé fún ìdílé yìí ẹ fi ẹni tí ó rí ṣe lóore lẹ̀ òye kàchi ajá òtísì iná ládájọ́ èyí tó kéde ọ̀rọ̀ náà léyìí tí ó ṣe àgbéyẹ̀wò lórí ẹjọ́ igun ọ̀tún àti igun òsìn kó tó di pé wọ́n fi ìdí ọ̀rọ̀ náà múlẹ̀ pé tọ́ ẹni oríṣẹ́ lóore òun náà ni alia òun náà sì ni gómìnà ní ìpínlẹ̀ Benue fún délé ẹ̀yìn yòókù ẹ̀ṣẹ̀ ń pẹ́ o. ìlànà ń tẹ̀lé àjọ NBC ó tako ìlànà òmìnira láti sọ tẹnu ẹni ilé ẹjọ́ ECOWAS ló sọ torí mo rí ẹ tí ara rẹ ṣe gírí pé ah ṣé níròyìn ló ti jáde kò sí ọ̀kan ìròyìn ni <laughs> <laughs> na news ah. news ni <laughs> alright lójú ìwé ọgbọ̀n ìwé ìròyìn punch ni ọkọ sí ara ọ̀rẹ́ wa ti mẹlẹ́gbẹ́ mi ò balẹ̀. Ah, yíyá mi lẹ́sẹ̀. ayé ah, sì bọ̀ ọ̀ka. ilé ẹjọ́ ti àwọn orílẹ̀-èdè ti ń ṣàṣepọ̀ okòòwò ní àti ọrọ̀ ajé láàrin ara wọn tàmọ̀ sí. Si, Court of Economic Community of West African States tí ń jòkó ní Àbújá ni wọ́n ti kéde wípé ìlànà ń tẹ̀lé àjọ tó ń ṣe kò kárí ètò ìròyìn àti tí ń lọ sáfẹ́fẹ́ nílẹ̀ yìí Nigerian Broadcasting Code ti National Broadcasting Commission NBC ń lò láti máa fi ta àwọn iléeṣẹ́ ìròyìn àbí iléeṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ láti máa fi ta wọ́n lójì àbí láti máa fi dá sẹ̀ríà kan àbò míì fún wọn court of uh, ecowas tí ń jókòó ní Àbújá ní ìlànà NBC yìí ó tako òmìnira láti máa jẹ́ kí ọmọnìyàn sọ tẹnu ẹ̀ freedom of expression. Mm-hmm. ECOWAS court yìí ni wọ́n ti kọ́kọ́ kéde lọ́jọ́ kẹtàléníogún oṣù kẹwàá October twenty third nínú ìdájọ́ kan tí wọ́n gbé kalẹ̀ wípé kò yẹ kí ìmọ̀ tako àti wítẹni kò yẹ kó jẹ́ ìgbésẹ̀ lọ́wọ́ ẹgbẹ́kẹ́gbẹ́ àjọkájọ tàbí ẹnikẹ́ni nítorí pé níwọ̀n àgbà tí ìwé òfin ti sọ pé kẹ́nikẹ́ni ó mọ̀ ṣe pohùn má gogo ẹnikẹ́ni ará àwùjọ lẹ́nu gbogbo àwọn ìlànà tí àjọ NBC wà ń tẹ̀lé ọ̀sà apá kan jàmọ́ nípa pé kí ọmọ pa ohùn mọ́ àgògò lẹ́nu ìròyìn yẹn pọ̀ o hmm. wọ́n pọ̀ o àmọ́ ọ̀rẹ́ wa tó jókòó sí ẹgbẹ́ mi eléyìí ara rẹ̀ ọ̀ba lè mi ò mọ tó dé bí NBC bá wá bí NBC bá wá kànlẹ̀kùn ilé broadcaster bọ́ọ̀bá ti ta kòfin tó lùfin kí ní gbọ̀n lára bí NDLEA bá wá kànlẹ̀kùn ilé rẹ̀ bẹ́ẹ̀ bá ti fín tèè rún kí ló ń sá fún bí EFCC bá wá kànlẹ̀kùn ilé rẹ bẹ́ẹ̀ bá ti ṣe ó ń jìbìtì alágbèdá kí ló họ sí. àánú rẹ ló ń ṣe mí fún mi. ṣàánú ààrẹ ṣàánú ààrẹ. kóró ṣùgbọ́n wàhálà àárẹ̀ alẹ́ yìí sí. lórí owó ìrànwọ́ orí epo láàrin oṣù kan à ń rí ó kéré tán tírílíọ̀nù kan náírà ó lé díẹ̀ hmm. one trillion naira ó lé tíntín ńlá ń rí lóṣooṣù hmm. wálé ẹ̀dùn ló sọ̀rọ̀ ẹja lọ sójú ọjà ká padà dé ńgbà bá padà dé ẹ gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ kú kalẹ̀. Achievers University calling. The National Universities Commission recently gave approval to Achievers University, of Ondo State, to run Ibadan, Oyo State by 10 a.m. Please call 0813 459 1733 0806 878 6225. oríṣiríṣi ìdè láyé fi dẹni ìdè tó ṣe é fojú rí àti tí ò ṣe é fojú rí ká ṣiṣẹ́ bí erin ká jẹ̀jẹ̀ rí ẹ jẹ́ kí gbogbo èèyàn sọ pé a ti tú mi sílẹ̀ nípasẹ̀ ìpè àwọn bàbá wa nínú ìjọ apọ́sítẹ́lì kristi ó ya ìjájọ pàdé lọ́jọ́ sunday ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n sí ọjọ́ tuesday ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kọkànlá ọdún yìí sunday twenty six to tuesday twenty eight november twenty twenty three nínú ìsọjí ọlọ́jọ́ mẹ́ta tí ọlọ́run ìtúsílẹ̀ ti fẹ́ máa ṣiṣẹ́ st john anglican primary school ìkirè níjọba àbílẹ̀ rẹ̀wọlé ìpínlẹ̀ ọ̀ṣun ló ti máa wáyé láago márùn-ún rọ̀lẹ́ lójoojúmọ́ prọfẹtẹsì káyọ̀ olúbóyè ọ̀làd méjèèjì CAC general evangelist nigeria and overseas lọ́lúwọ́ mọ̀ lò lọ́jọ́ mẹ́tẹ̀ẹ̀ta pẹ̀lú ìfàmìrọ́rọ́yàn pastor es famuyide ọ̀ràngún regional superintendent pastor elisha o alalade ọ̀ràngún regional revivalist pastor j olú agbábíàká crusade coordinator tó fi mọ́ ọ̀pọ̀lọpọ̀ gbajúgbajà olórin ẹ̀mí pastor ẹ̀sùn ọ̀ládélé president CSC nigeria and overseas ọlọ́run ninety thirty ló fẹ́ ṣiṣẹ́ àtúnṣílẹ̀ ní ọ̀ràngún region ìpínlẹ̀ ọ̀ṣun ọlọ́run àwọn baba wa ń dóde ọ̀ ọ̀ràngún region ìpínlẹ̀ ọ̀ṣun àmúyẹ lómi wá ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí gbogbo èèyàn Ìbàdàn ètí yín mélòó gbogbo alágbàtà table water dórí pure water omi labumu omi labuwẹ̀ omi náà ni àbùsọ fún mọ́kèlè rẹ̀ sọ. ẹ wá gbọ́ o association of table water producers ló ń pe àkíyèsí gbogbo alágbàtà pure water pátánlẹ̀ Ìbàdàn wípé gbogbo omi tó ń jáde lọ́dọ̀ ọmọ ẹgbẹ́ atwap omi tó kúnwọ́ omi gbogbo tá a dì pẹ̀lú mọ́tótó ni omi tí gbogbo wọn ń tà pẹ̀lú ìfẹnukò association of table water producers atwap ló fi ń dá wa lójú pé báàgì omi kan sachet táwọn oníbàárà sì ti ń rà á tí wọ́n ń tà á láìsí gbọ́nmi sí omi òtó. two hundred naira péré lódìdí báàgì kan. orígun mẹ́rin la yẹ pín sí mẹ́rin lọ́nà mẹ́rin tó túmọ̀ sí mẹ́rìndínlógún mẹ́rìndínlógún nínú báàgì omi kan ìfẹnukò gbogbo ẹgbẹ́ ni bẹ́ẹ̀ bá ń gbọ́ràn de tó yàtọ̀ sí ìkéde yìí látọ̀dọ̀ ẹgbẹ́ atuap kọ́ o bákan náà ni wọ́n tún ṣe kìlọ̀kìlọ̀ fún gbogbo àwọn alágbàtà omi inú ọ̀rá wípé sachet kan kò twenty naira lọ twenty naira sachet omi kan ni. association of table water producers alhaji ọládẹjọ ismail adégbòyega ló ń kéde amúnidára á dára fún wa Ọ̀yọ́ State Tailors Day twenty twenty three tó jẹ́ ti Nigerian Union of Tailors ó tún ti pé o gbogbo aránṣọ ìpínlẹ̀ ọ̀yọ́ la pè èyí tí yóò wáyé ní gbọ̀ngàn ìgbàlejò recreation club sábó mọ́kọ́lá ìbàdàn ní ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kọkànlá ọdún tí a wà nínú rẹ̀ yìí tọdún yìí tún máa lárinrin pẹ̀lú àwọn èèyàn jàǹkànjàǹkàn tá a fi wé pé lára wọn ni gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ọlọ́lájúlọ ẹnjìnìà dr olúwaṣèyí abiodun makinde chief launcher olóyè wayidi adébáyọ̀ adélábù minister for power chairman of the day senator sharafadini abiodun ali ọ̀yọ́ south senatorial district right honourable debo ogundoyin honourable speaker ọ̀yọ́ state house of assembly patron nut ni olóyè dọ̀tun sanusi aláṣẹ ìlàjì farm olóyè yk abbas babalọ́jà general gbogbo ìpínlẹ̀ ọ̀yọ́ father of the day mother of the day ni alájà saratu adùkẹ́ ìyálọ́jà general gbogbo ìpínlẹ̀ ọ̀yọ́ alájà kubrat ayẹni ìyálọ́jà agbeni market royal father of the day ni ọba murita lagbọ́lagadé onídùú of idoland olùgbàlejò àgbà ní ọmọọba rasheed oyetunde adébáyọ̀ ààrẹ arẹ́sọ nut ìpínlẹ̀ ọ̀yọ́ a ò máa retí yín o amúnidára. Hallelujah! Christ United Ministries International and City Changers Global, in collaboration with the Body of Christ in Ibadan, is inviting you to a five-day citywide crusade with the theme Grace. This powerful crusade will be coming up from Wednesday, 29th of November to Saturday, 2nd of December, 2023, by 5 p.m. daily at Liberty Stadium, Okeado, Ibadan. Please note, medical outreach holds on Tuesday, 28th, 8 a.m. to 6 p.m., while empowerment and charity comes up 9 a.m. to 1 p.m. from Thursday, 29th to Saturday. Saturday, 2nd of December 2023 at Liberty Stadium, Ibadan. Ministers' Conference holds at Moleti Baptist Church, Challenge Ibadan from Wednesday 29th to Friday 1st of December by 9 a.m. daily. Also featuring Youth Fiesta on Tuesday 28th of November by 3 p.m. prompt. God's servants will be ministering powerfully. Apostle Matthew Luwajoba, Apostle Colonel Akiyemiju, Reverend Samson Ajetumobi, Right Reverend. Pọ́ńpì concept ló tó ṣerú ẹ̀. Ẹ tètè máa concept tó wani. Number Nọmba twelve Arẹ́tẹ̀lú street Àrẹ́ New new Bodija Ìbàdàn telephone zero nine one five two two two two two zero five. a ti kórè dé a kórè dé a ti múre wá ṣe má ṣe nìyẹn tí pọ́ǹpì ló ṣe bẹ́ẹ̀. tí pọ́ǹpì concept developer that cares. ẹ̀yin ọmọdé ẹ dìde àkókò baba kérésì ti wọlé dé tọdún ètò peléke fresh fm ìbàdàn last ninety eight point three fm àti tiwantiwa one oh six point five fm ló ń pàwọ́pọ̀ ṣàgbékalẹ̀ baba kérésì tọdún yìí fáwọn ìwé gẹ́gẹ́ bá a ṣe máa ń ṣe lọ́dọọdún a tún ti fata fepo fiyọ̀ sí kó lè wà fantasi báwọn ìwé bá ṣe ń wọlé wo baba kérésì tán gbàgbọ́ kabiti kabiti wọ́n tún máa fẹ̀bùn ilẹ̀ deep freezer tẹlifíṣàn home theatre washing machine àpò rẹsì gálọ́nù òróró àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣe fàjẹ́ ní bá bá ṣ ṣe ń ṣèdíje lọ́lọ́kùn òjọ̀ kan bíi jójíjó ìlú lílù ìrìn oge ṣíṣàfihàn ọgbọ́n àtinúdá àtìdíje tá a mọ̀ á jìgbìjìgbìjìgbì ojoojúmọ́ nìyí ọmọ ṣẹlẹ̀ bẹ̀rẹ̀ látọjọ́ kẹ̀ní sọ́jọ́ kẹrìnlélógún oṣù kejìlá ti baba kérésì fresh fm blast fm àti tiwantiwa fm ó fi máa wà ń kalẹ̀ àwọn nǹkan ṣeré ọlọ́kùn ọ̀jọ̀ kan pẹ̀lú àwọn nǹkan tó lè múnú àwọn èwe wa dùn fún wọn lóye mọ́ni gbàgbé láti pèsè sílẹ̀ bẹ́ẹ̀ sì máa pàdé àwọn ògbóǹtarìgì òṣèré àwọn adẹ́rìn pẹ̀kẹ́ ni òǹkọrin àti gbogbo pèdèpèdè fresh fm blast fm pẹ̀lú tiwantiwa fm tí wọ́n sì máa fara kẹ́nà pẹ̀lú àwọn èwe wa. dókítà yínká ayéfẹ́lẹ́ ọjà ni ó máa gba àwọn èwe lálejò tí ó sì máa bá wọn ya fọ́tò bá wọn dọ̀wẹ́kẹ̀. ẹgbẹ̀rún mẹ́ta three thousand naira lówó wọlé baba kérésì ọmọ kọ̀ọ̀kan táwọn ọmọ wo sì máa lọlé pẹ̀lú ẹ̀bùn tó lé kéńkà pẹ̀lú ẹ̀rín kéèké lẹ́nu wọn. aago mẹ́jọ àárọ̀ sago márùn-ún rọ̀lẹ́ baba kérésì wọ́n fi máa wà ń kalẹ̀ lójoojúmọ́. challenge ìbàdàn ẹ̀yin èwe ẹ sọ fún dádì àti mọ́mì alágbàtọ́ àtàwọn bàbá kérésì fresh fm blast fm àti tiwantiwa fm lẹ́fẹ́ lọ wò alala ololo, alalala lólólo. Oh, oh, Merry Christmas. ajá tá à ń rípa wọlé lórí ọ̀rọ̀ sọ́búsídì ńgbà yọwọ́ ìrànwọ́ kù lórí owó epo lóṣooṣù à ń rí bíi tírílíọ̀nù kan náírà ó ń lé díẹ̀ fún bíi oṣù mẹ́rin ta ti ń bá ètò ọ̀hún bọ̀ wọ́n ní à nǹkan ṣẹnu re díẹ̀ fún orílẹ̀-èdè wa nàìjíríà o wípé ó tiẹ̀ wá kéré tán oṣù tá a bá rí ara là ń rí bíi mílíọ̀nù ẹgbẹ̀ta ó lé àádọ́ta six hundred and fifty million naira ó kéré tán lóṣù yìí tá a rí ara nù èyí tó sì pọ̀ jù ó lé ní tírílíọ̀nù kan owó náírà díẹ̀ tíntínní wálé ẹ̀dùn tí í ṣe alákòóso fún ètò òṣùná lórílẹ̀‐èdè wa nàìjíríà ń ló bu ọ̀rọ̀ náà sí gbòòrò ayé lọ́jọ́ ajé monde àná ńgbà tí ń sọ̀rọ̀ lásàbà nípínlẹ̀ delta níbi ètò pàdé àpérò ọlọ́jọ́ mẹ́rin kan léyìí tí wọ́n ti ń ṣe àyẹ̀wò lórí owó tí ń wọlé sásùn ọ̀jọba àti bá a ṣe ń na ìyọ̀n federation account allocation committee vac nígbà tó ń ṣàlàyé ọ̀rọ̀ ló sọ ọ́ di mímọ̀ pé tó owó rànwọ́ orí epo tá a san mọ́ owó rọ̀gùnrọ̀gùn lórílẹ̀‐èdè wa nàìjíríà là ń rí dẹ́mọ́kò tó. àrùn ọpọlọ ni ọ̀pọ̀ èèyàn ò mọ̀ mò ń ronú mò ń ronú àrùn ọpọlọ ni òdìgbà tí èèyàn bá jájà tí ń bugi jẹ àbí tí ń gbé ọ̀rá fùfú àti pangolo mílíkì tí ń gbé dérí kó tó ọlọ́run ọbẹ̀ ìdùmarè kíní pọ́lẹ́ kó ṣàánú èèyàn. kó ah, dùn kó pọ̀ kó pẹ́ ọlọ́run bàbá yẹn náà ní fi fún ni hmm. èyí ó fi fún òní dìbàjẹ́ àlékún oore tá à ń lépa ọlọ́run ó ṣe fún wa bí iṣẹ́ wa bá ṣe fi hàn ta gbangba bí àwa bá ṣe ń dìde hmm, àbábà ó mọ̀ pé ẹsẹ̀ kan ìrúwà ẹsẹ̀ kan ọ̀dọ́ yín làwà méyọ̀ náà ẹsẹ̀ kan ọ̀hún àtẹsẹ̀ kan ìrúwà mi àtúngorí àpèrè ìrúwà mi náà tuntun ṣetán tí ó tún àpèrè. tó Samuel gbé sàbí ńlọkọ tèmi tún fi pàdé wọn ò ní fẹ́ lómi ìṣẹ́ni kọ̀ọ̀kan wa méyọ̀ bó wàá lójú ọjọ́ báyìí o ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ owó àbí owó ah, yìí náà ní nígbà mo ti rẹ́gbọ́n mi lẹ́yìn mo ti mọ̀ pé eh, eh, owó náà ló bá dé. owó àkùnmíláàtì. prof wa mbẹ. owó eh, owó and criminality hmm. english. and i think uh, we are as a nation i think we just mourn uh, we murmur we grumble and we just move on. Hmm. i remember a lecturer of uh, University of Ibadan was killed yes. some couple of months back the in the night. Say Mania area. No, along uh, um, uh, Yua Budija okay, okay. axis.